èyí tí ó ń ka ìṣirà nabi sallallahu alayhi wa sallam ọjọ́ ọgọ́rùn mẹ́rin lọ́dún lónìí àtogójì ọdún ó lé ọdún mẹ́rin atúnbí ọlọ́run ọba pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó ga àti àwọn ròyìn ńlá ńlá rẹ̀ ní tó tóbi kó bá ní fi àlùbáríkà sí ìjókòó tòní náà bó ṣe máa ń bá ní fi àlùbáríkà sí bọ̀ látẹ̀yìn surata alimuran òun ni a ṣe tafsiri rẹ̀ lọ́wọ́ láwọn àyà tó jẹ́ àyà ọwọ́ ìparí lónìí náà pẹ̀lú ògùn ọlọ́run irú bí a ṣe pín iṣẹ́ wa sí méjì níjẹjọ insha allahu maula alqadir bẹ́ẹ̀ náà ni ó wáyé lónìí a tafsiri àyà ẹ̀yọ̀kan lẹ́yìn náà a bọ́ sórí kíka àwọn khurafat àwọn àgbélẹ̀rọ ọ̀rọ̀ èyí tó ṣe pé òun ni àwọn jamaatu tabligi fẹ́ mọ́ fi ń re àwọn alihuma anabi ọ̀rọ̀ wọn kàn wá fá ọ̀rọ̀ alihuma lọ́jà wa lógún ẹ rí i pé yorùbá máa ń sọ pé ẹni tí ò bá fẹ́ kó yán ọsẹ́ kò ní fẹ́ kọ́ ọmọ ó kú tó bá jẹ́ pé wọ́n jẹ́ oníbídàá tí wọn ò pe àwọn àlùhùmà ànábì pé kí wọ́n wá darapọ̀ máwọn ni ẹnìkan bá ti gbógun tiwọn ṣùgbọ́n oníbídàá tí ó bá fi àwọn tó wà lórí ọ̀nà mọ̀ọ́lẹ̀ tó fẹ́ kó sínà dọ́dọ̀ wọn kẹ́yìn wá sọ pé ká dákẹ́ pé àfa wàhálà yìí náà ti pọ̀ jẹ́ fi wọ́n lẹ̀ fáwọn owó lẹ̀ ẹ má ṣe dáwà yín lọ dáwà ó kù tá à ń ṣe nígbà tó bá jẹ́ pé a fi àparò sábẹ́ à ń gbin ọkà kò sí khidma tó tóbi tí èèyàn lè ṣe fún ojú ọ̀nà anábì sallallahu alayhi wa sallam tó tó kéèyàn máa tago okun tá à ń pè ní bídáà kò sí khidma tó tóbi tó. gẹ́gẹ́ bí aláti afáwọ̀ àgbà muhammad ibn ismail al-bukhari tọ́lá èyí tó sọ fún àáfà rẹ̀ nígbà tí ń kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ hadith lọ́wọ́ èyí tí imam bukhari lòun lálàrí ẹnìkan tóun ò rí ojú rẹ̀ tọrọ da aṣọ funfun lọ́wọ́ ó wá da mindili funfun borí òun wá rí pé àwọn esisi esisi kọ́lẹ́rà ńlá yẹn wọ́n ń bà aṣọ funfun tó dà borí yẹn òun wá wò pé ah, kíní funfun ó mọ́ kọjá kábà wọn wà mbe òun wá ń lé àwọn ìsinsin yẹn ọ wá tají ọ wá sọ fún àáfà tí ń kọ́ lẹ́kọ̀ọ́ nígbà yẹn ní Iraq ọ̀nà àáfà yìí wá sọ fún pé eré ọmọdékùnrin ṣé kìí ṣe pé ohun tó jẹ́ èròǹgbà rẹ̀ tó fi fẹ́ mọ wá mímọ̀ nípa hadith ni pé tó bá ní mímọ̀ tán ọfẹ́ kó tírà kan jọ tó yẹ pé ojúlówó hadith tó lálẹ́ àfíà nìkan ni ó wà mẹ́ kò ní sí hadith da'if mẹ́ afa Bukhari ni wàláhì èròǹgbò òun gangan lélẹ̀ kó n tó bẹ̀rẹ̀ sí wá mímọ́ afa yìí wá ní ìtumọ̀ rẹ̀ nìyẹn kí n fẹ́ mọ yọ àbáwọn kúrò níbi ohun tó mọ́ èyí tí Ọlọ́run fi rán nàbì ọ̀rẹ́ ni tó níwọ̀rí tó daṣọ borí yẹn ànábì nìyẹn àwọn ọ̀rọ̀ rẹ̀ tábà wọn fẹ́ wọnú rẹ̀ tó fẹ́ yọ dànù òun làwọn eṣinṣin tó níwọ̀n fọ́ lé dànù yẹn eléyìí jẹ́ ká mọ̀ pé xidimọ́tò gàtẹ́ ẹ̀ lè ṣe fún súnà ànábì òun ni tó rí àwọn èèyàn kan tó fẹ́ kì kì kù kì bọ́nú rẹ̀ sóyè pàápàá jùlọ ojú ọ̀nà àwọn ahli súnà ni pé al bil ma'ruf wa nahyu anil munkar nínú àwọn olùmọ̀ tí wọ́n kalẹ̀ fún wa pé ojú ọ̀nà ahli súnà kì í ṣe ohun téèyàn máa ń rìn pẹ̀lú àtàmánná kẹ́ẹ̀kan níran kan pé ó sì wù mí kí n jálè súná ọlọ́ba jẹ láíláí ọlọ katíà nípa wọn ni tàbí kó jókòó síbi tí wọ́n ti mọ katíra ìlànà àwọn àlùsúnà sí ọ létí tọ́ba tí wàá yapa sí lànà wọn ó sí lára wọn ìlànà àwọn àlùsúnà ní kí wọ́n mọ jábídà àlògùn bákan náà gbogbo tó jẹ́ ìrújú kí wọ́n mọ̀ fojú fò nítorí káwọn yẹn bá má gba ìtànjẹ pẹ̀lú nǹkan yẹn ẹ̀rí pé ẹnikẹ́ni tó bá ní ọ̀kánjọ́ àpò òun fẹ́ sí ẹ̀sìn tí wọ́n bá fi wá lo ìjáde wọn yẹn ní masjid ọ̀dọ́ rẹ̀ yóò fẹ́ wò pé ah àwọn èèyàn yìí ń gbìyànjú ṣùgbọ́n nígbà tí ìpìlẹ̀ ò sí fóun pé gbogbo ìyànjú tí ò bá ti wà lórí súnà a kì í pè é níyànjú a kì í pè é níyànjú fitna ni àtààbò ni ìdààmú àti wàhálà ni ṣùgbọ́n nǹkan tó bá ti wà lórí súnà wàláwùkánà bó kéré òun gangan náà pè ní ìbádà eléyìí ni ò ní jẹ́ ká lè dákẹ́ o ẹ̀rí pa àkúkú dárúkọ ẹnìkan pàtó lódodo la mú wá nínú ọ̀rọ̀ wọn torí ibi tí ọ̀rọ̀ àwọn jamaatu tablighi bá dé lónìí sóye tí màláìka bá fi sọ̀rọ̀ ìgéèsì wọn ó pè lópùrọ̀ àfẹ́ gbé ọ̀rọ̀ wọn kọjá pé tọ́lọ́n bá sọ̀rọ̀ wọn pè fẹ́ pọ̀ lọ́run ni àfẹ́ gbé débẹ̀ láwọn nǹkan tó kílẹ̀ àtẹ́ mọ̀mọ́ wọn tẹ́bá fi sọ wọ́n pé irọ́ ni o irọ́ ni o àwọn afirọ́ pé òdodo nírọ́ àwọn jàmá ẹ̀ ní jẹ́bẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run àní fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ àti ìṣetán tí wọ́n báyìí á wọn kẹ́ sí ẹ̀gbẹ́ kan á sì tafsiru torí pé òun gangan níjókòó yìí dálé lórí tòṣùwọ́n ara tafsir gẹ́gẹ́ mo ṣe sọ fún wa níjẹjọ́ òun ni pé gbogbo àwọn ọ̀rọ̀ sọkúsọ táwọn èèyàn sọ ẹ̀rí pé kúnná alukuran ọlọ́run ọ̀gbẹ́ni lọ́wọ́ ọlọ́run ọ̀dákẹ́ ìmọ̀ fún ọ lésì ni táwọn yẹn bá ti sọ̀sọ́kúsọ ọlọ́run bó fún wọn lésì ẹ̀kọ́ lélẹ́yìí jẹ́ pé táwọn yẹn bá ti fẹ́ mọ sọ ìsọkúsọ pẹ̀lú ẹ̀sìn yìí sóye kẹ fún wọn lésì pé rárá eléyìí kì í sáré ẹ̀sìn ẹ má jẹ́ kí ọ̀nà dàrú mọ́ àwọn tó ń fẹ́ rin ojú ọ̀nà ẹ má jẹ́ kí ọ̀nà dàrú mọ́ wọn lọ́wọ́ wa Ni aya tí a máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ lónìí àbí ọlọ́run bá kó sàtìlẹ́yìn fún wa o torí mò ń wo bá ṣe mánéjì torí àyà yẹn náà gùn bá se mánéjì ẹ̀ tí òfin nígbà lásìkò tá a fi lè ṣiṣẹ́ tí a gbà lérò láti ṣe nípa àwọn jàmáà inshallah máa tún sọ̀rọ̀ kan nínú àwọn tá a plé níjẹjọ àbí sẹmọ kí n tó mọ sọ̀rọ̀ lórí rẹ̀ alhamdulillah ọpẹ́ ni fún Allah àwọn rìpọ́ọ̀tì àtàwọn callings táwọn yẹn ń kọ́ọ̀lù sóyé àti comment ah, alhamdulillah alhamdulillah ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà a tún rí nínú ọtọ́ sọ pé kí ni gbogbo tó mọ́ tó play yẹn kí ló wá túmọ̀ sí sóyé eléyà tún á jẹ́ kí n tún á fẹ́ lọ kó díẹ̀ wá àwọn èyí tó burú ju eléyìí tí wọ́n fẹ́ play lónìí lọ ọwà ṣùgbọ́n àṣà wọn ní jókà ni tí wọ́n bá gbé ẹnu lọ́wọ́ yọ mọ̀ bó ti mọ̀ yìí tí wọ́n bá gbẹ́nu lọ́wọ́ á mọ̀ tú àṣírí kìíní yẹn síwájú àti síwájú. aya one hundred and ninety-five nínú Ali Moran, òun ni aya tí a fẹ́ fi ṣèjọ kó lónìí insha allah. أعوذ بالله من الشيطان الرجيم فاستجاب لهم ربهم أني لا أضيع عمل آمل منكم من ذكر عمل آمل منكم من ذكر أو أنثى بعضكم من بعد فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفر عنهم سيئاتهم ۖ ولأدخلنهم جنات تجري من تحت الأنهار ثواب من عند الله والله عنده حسن الثواب لا يوالون بني لسكو لدى الشيطان ọlọ́run tí ọlá rẹ̀ ga ọba tó ṣe islam ní ẹ̀sìn ẹyọ kan téèyàn lè ṣe wàlìjẹ́nà tó sì ṣe gbogbo àwọn ẹ̀sìn tó kù ní ẹ̀sìn àṣewọ́ná yàtọ̀ sí islam nìkan ọlọ́run bá yín bá wa sọ̀rọ̀ ẹ̀yin obìnrin ẹlẹ́sẹ̀ yìí ẹjọ́ sùn olè ń rò báyìí ọ̀nkà alukóra àdẹ́ ń rojọ́. ọlọ́run ọba wa ó ní fastajaba lahum rabbuhum àyà tá ń kábọ̀ òun náà ni àyà àwọn ayat, èyí táwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n ń jẹ́wọ́ nípa wọn pé àwọn gbọ́ tí àwọn ànábẹ́ ọlọ́run dé tí wọ́n ń kéde àwọn sì gbọ́ ọlọ́run ọba gbọ́ àwọn dẹni tó ní ímánì àwọn wa ń bi ọlọ́run bá kó àwọn lórí àwọn soye ọlọ́run ọba ẹ̀rí páyà ẹ̀pa síbi pé innaka la tukhliful mi'ad dájúdájú rẹ ọlọ́run ọba jọba tí kì í yapa àdéhùn ọlọ́run ní fastajaba lahum rabbuhum ọlọ́run ládùúgbà tí wọ́n ṣe yẹn ọlọ́run ọba wọn gba àdúrà yẹn lọ́wọ́ wọn àdúrà tí wọ́n ṣe yẹn ọlọ́run gbà lọ́wọ́ wọn kí ló fà á torí ìṣesí ọlọ́run ọba ni pé máa ń gba iṣẹ́ lọ́wọ́ àwọn tó bá ọlọ́run tó bá ọlọ́run gbàdúà wọn tó kírun ọlọ́run gbà wọn tó gbàwẹ̀ ọlọ́run gbà súnmọ́ àwọn tí kì í bá solùbẹ̀rù ọlọ́run kí lọ́run fẹ́ fi iṣẹ́ wọn sí. anilá òdìrú amala amili minkum min àwọn ounsa ọlọ́run mo fi ń da yín lójú mi ní ra iṣẹ́ ẹnikẹ́ni láre nu yín iṣẹ́ ẹnikẹ́ni mi ní ra láre nínú yín bọ́yá nìyẹn jọkùnrin àbọ́ jẹ́ obìnrin kọ̀ǹdíṣàn tèmi ọlọ́mọ fi ń gbaṣẹ́ ni kọ́sàjẹni tó gba ọlọ́run gbọ́ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì kí sẹ́yìn sì jẹ́ sẹ́ẹ̀rì lọ́dọ̀ Allah tọ́ra yìí mẹ́yẹ nǹkan lẹ́yìn lè lérò pé sẹ́ẹ̀rì ni lọ́dọ̀ yín

rárá o ọlọ́run ni a ní èmi ọlọ́run láòdìrú amẹ́lẹ̀ àmìlẹ̀ mi ní rásẹ̀ ẹnikẹ́ni láre nú yín ẹnikẹ́ni nú yín tó bá lè ṣiṣẹ́ rẹ̀ ẹ̀san rẹ̀ ò ní lọ lásán min bẹ́ẹ̀ àbóbìnrin kò nítumọ̀ sọ́sà jẹ́ mú mi ẹ̀rí pé lè ń ṣe déédéé gbólóhùn ọlọ́run níbo mi pé faman ya'mal mithqala dharratin khayran yara wa man ya'mal mithqala dharratin sharran yara ọlọ́run lẹ́yìn tó bá ṣe dáadáa tó bá mọ ka mithqala dharra gẹ́gẹ́ bí an atom àwọn Yorùbá pé gẹ́gẹ́ bí ọmọ náà gún ó mi pé mo kéré tó tó bá jẹ́ sẹ́ẹ̀rẹ́ afẹsẹ̀ràn hàn pẹ́sàn ẹsẹ̀ yẹn ni tó bá dẹ̀ saburú náà kọ̀ bọ́ dànù àyà yìí àwọn àyà tó lé ní o wàláhì àwọn àyà tó lé ní ọ̀bọ̀dọ̀ dán lójú àtẹ̀mí náà pé kò sí dáadáa kẹta sí gbogbo ẹ̀ wọ́n sọ rẹ̀ lẹ́dẹ̀ wa gbogbo aburú wa wọ́n pa mọ́dẹ̀ wa. ìlà àyàfi tọ́lọ́wọ́n aláàbá foríjì wa nínú àwọn ẹ̀ṣẹ̀ wa wọ́n parẹ́ lákọsílẹ̀ wọ́n tún parẹ́ nínú kí wọ́n jẹ wáyà rẹ̀ ọlọ́run ọba yóò erase yóò tún wá forget sẹ́mọ̀ pàwọn ń gbà mí àmọ́ erase tàí forget ìgbà tẹ́nìkan sẹ̀ wá tó bẹ̀ wá pé àfẹ́ dákun torí tọ́lọ́hùn èmi náà tiẹ̀ mọ́ ń tọ́kọ lùmí tí mo wúrú wa ẹ́ sí ẹ̀yà fèmí tọ́ ó ti tàn kí ni mo tún fẹ́ bọ́ lọ́n sí gbòtí lọ́ fọ́ lọ́n bẹ́ẹ̀ lọ́ba tún díjọ́ bá wùwà kan pé ó tún bẹ̀rẹ̀ bí ti jẹ́ ló ó tún bẹ̀rẹ̀ àbí sẹ́mọ̀ kẹ́kọ̀ọ́ gbàgbé náà nìyẹn ó foríjì sùnmọ́kọ̀ gbàgbé ebe ẹlẹ́ ti foríjì mi ni mo bá foríjì ọ̀hún wà gbàgbé wà tó wù kọ́ yìí eléyìí òun ṣe wà ti tọ́lọ́hàn bá wà tọ́lọ́hàn bá foríjì ni lórí ẹ̀ṣẹ̀ kan sóye wọn ó ìrèsì ẹ̀ wọn ó tún fọ̀gẹ́tì ẹ̀ fún ni ṣùgbọ́n èyíké inú dáadáa tá a bá ṣe ọlọ́run níra láre o kálukọ́ gbẹ̀sán rẹ̀ tí ó pé o ọ̀rọ̀ lọ́lọ́wọ́ ọba ń sọ yìí ọlọ́ni ba'dukum min ba'd ọkùnrin àtobìnrin apá kan yín ara apá kejì náà ti wá ọmọ èèyàn náà jọ ní kì í ṣe pá ọlọ́wọ́ bọ́ sọkùnrin lẹ́sàn àníṣobìnrin lẹ́sàn sọ́ngbọ́ àbọ̀ ọgbọ́ ìyá aláròye ó sì ọgbọ́ tọ́gọ́rọ̀ yín pé ẹ torí ọkọ yín lọ́ba lọ wá nísìnyí ojú ni bàbá ń lé bẹ́ẹ̀ sáàjì á lọ sẹ́rí tí wọ́n obì kan bẹ́ńbẹ̀ yẹn èmi àti àpògi tútù rí toríjọ́ tí n kọ́kọ́ mọ̀ gbólóhùn tí ọ̀dà ni mo bá lẹ́nu ẹ̀ ẹ̀ ó ní bàbá ń lé wa agídí rẹ̀ pọ̀ máa dákẹ́ títí wọ́n sọ̀rọ̀ láti kejì ẹ̀ tó wá wá mẹ́ẹ̀ máa ní a sàlámù àlékún alájọ oníwà àlékún sàlẹ̀ ẹ̀rọ àfà òkèmẹ́ra ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ní bàbá ń lé yín oníṣẹ́ fetí sọ̀rọ̀ wa ni mo lọ́ọ́ ta sí mi létí ni ọ́ ta sí mi létí àbí nǹkan sàmọ́ ta sí yẹn létí táwọn bàbá ń lé yín ọlọ́kùnrin alágídí kan báyìí ta jókòó títa ń bímọ fún ni ìjọkọ̀ rẹ ló pé ń bàbá ń lé yín èèyàn bú ni ọ gbogbo ọjọ́ bá ti wá wájà kódò tún wá tí mo ní bàbá ń lé wa ah, ọlá àfa ẹ̀ gbàgbé ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni Yorùbá lọ́jọ́ kan là á bàjẹ́ gbogbo ojoojúmọ́ lójú máa tì ní ẹnikẹ́ni nínú yín tó bá jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n fi rèé dàgbà òun lọ gbọ́ yìí min dhakari aw unsa ba'dukum min ba'd torí kò ní tí wọ́n kọ sẹ́yìn obìnrin létí dàgbà ni pé obìnrin ọ̀lẹ́sìn àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní ẹ̀sìn ọkọ rẹ̀ ní kíni lẹ̀sìn rẹ̀ abájọ tó fi faramọ́ pé òun tọkọ mi bá mú wálé lájọ ọmọ náà ò ní ṣiṣẹ́ èyí tọ́jà ní tí ń gbélé fọ́lọ́ nù yín amáyé ìjà tá ń parí ẹn kò jẹ́ ìṣiṣẹ́ ní o bọ́bá dámi lóko òun náà ní gbowó ọ̀hún tán ẹ bá yẹ ọ ní àbí mẹ́wàá fún ìyàwó yẹn lókè mọ́ fi ṣiṣẹ́ níjọ́ bùkátà bá ṣẹlẹ̀ dákun sáré yá mi ní ten thousand men ọgbà díẹ̀ nú owó rẹ̀ náà kọ́ ẹ mọ́ alẹ́ o àbí ebi wọn náà kẹrẹ sì pa wàláyì tí wọ́n bẹ́ gbé wàhálà mi kalẹ̀ ìròkà fún báyìí tí ò ní lè jẹ́ o dákun mọ́ gbé wàhálà kalẹ̀ ọlọ́run ní kó bá ọgbọ́ mọ́ gbé wàhálà kalẹ̀ o àyà ikọ́ wa lẹ́kọ̀ọ́ pé bọ́yọ́ ọkùnrin lèyẹn jẹ́ àbóbìnrin apá kan nínú apá kejì látijọ́ wa àjọ wà nú ara wa ni falẹ́dínà àjẹrù ọlọ́run lè kúrò nínú ilé wọn èèmọ̀ táwọn sàbẹ̀rí lọ́gbọ́n yẹn àwọn tàbílígì ọmọ tanra wọn jẹ wọn bá dé mọ́síláṣí afẹ́sẹ̀ ìjára wà nínú sọ̀rọ̀ iṣẹ́ tí wọ́n kọ́kọ́ máa ń ṣe nínú o ẹmọ kẹ́yà ṣùgbọ́n àná wọn máa ń lọ ìjáde àbí àyílà ni wọ́n bá wọn ará àdúgbò tán lọ lọ jáde lọ́dọ̀ wọn kí nírun àkọ́kọ́ wọ́n á àṣẹ ìjíra wà nínú sọ̀rọ̀ wọ́n á pe ìrìn àjò ànábì láti mọ́kà lọ taif wá sí madina irú rẹ̀ lẹ́yìn náà rìn wá ara yín ni ọ̀yà tá ń lẹ́yìn lé ìbẹ́yìn lẹ́ fi ráyìn ṣeun tó wù yín àbí lẹ́yìn ìgbà tó jẹ́ pé wọn ò lé ànábì madina tún bá kó kiri ìrégbè bíi ti ń kí mọ́ tawil wọ́n máa lọ lọ́hun tí ò ṣeé lọ irú ìjìra ìjìra wà nínú sọ̀rọ̀ ẹ àwa gbé àwa jẹ́ mùhàjírìn la gbé ìjírá wa ẹ wàá fi nusrọ̀ pàdé wa tá ń ran yín sẹ́. ẹ wo àbòsí o àwọn bídìí àmọ́ ń jọra wọn bàjẹ́ gbogbo àwọn àyà tọ́jẹ́ pọ́tọ̀ lóhun tó ṣiṣẹ́ fún wọ́n mọ̀ yí lọ síbi bídìí àwọn tí wọ́n ń ṣe òun lọ́lọ́run sọ yìí àwọn tí wọ́n ṣe ìjírá tọ́jẹ́ pé kí ni kúrìjú mídìí yárìhìn ní wọ́n jáde kó ń lé ni ta ló lẹ́yìn jáde kó ń bí sẹ́yìn àfikọ́lọ́ dákun kọ́mọ̀jẹ mẹ́ríbọ́ o àti gbogbo wa náà o mo tilẹ̀ yìí lọ́kọ́sẹ́ tí lọ ń ráwọ̀ ìfẹ́ rojọ́ kú lọ́dọ̀ ara wa náà mo sì ti lọ́kọ́ mo sì mọ́sẹ́ ìtọ́ dá mi lójú dáadáa gbogbo àtọ́mọ̀ mi náà mọ̀ pé ábà ẹni mọ iṣẹ́ yìí ṣùgbọ́n àdáwò tí wọ́n gbélé wa ń gbọ́ òjé ń gbádùn tí wọ́n bá gbaṣọ jọ ẹtàn pé ẹ ti ẹ̀sanwó díẹ̀ tó bá ti sanwó díẹ̀ nu owó sẹ́ mọ̀họ́ ni ó di jáde ní ti wá náwó tán tó dé owó tí n tún fi ra gbogbo materials mo ti ná iṣẹ́ oúnjẹ aṣọ àwọn aṣọ mi bẹ́ẹ̀ mi ti ń jẹrà sínsìn ọlọ́run tó lẹ́lẹ́rìí látọdún tí mo ti kó ń bẹ̀ tọ́ra àwọn èèyàn ráṣọ wọn gbà tán wọn ìyìn ti ẹ̀rẹ́ lòmíì mọ̀ àìmọye aṣọ tí mo ti bẹ́ tẹ́ni ti wò ó pé tọ̀ ń wọ́ ni ni ọlọ́run ni ọgbà sí oúnjẹ láìláìlẹ̀ àwọn arábí ní àwọn tẹ̀rìgìbù bú àwọn ọ̀rọ̀ àgbọ́sọgbánù tó ní dúró wẹ̀yìn tọ́jẹ́ pé tí ọba jẹ́ kí wọ́n bá bọ́ fi ìmọ́lẹ̀ ìmọ̀tán náà sí ò nígbà pókùnkùn ní láíláí mo gba sẹ́kàn òkè súnà mí ni mò ń gbé ngbà yẹn mo gba sẹ́kàn Ìbàdàn wọn ti kó sẹ́yìn wa mo ti bẹ́ẹ̀ nìyẹn aṣọ kan tó fáìn gan wọn kó aṣọ mẹ́rin mi wá ọwọ́ tọ́ bá ń bá mi jà àmúdìkan náà ní í ṣe wá tọ̀gá mi eléyìí bá wa ń bẹ̀ tọ́ bá fi lè bọ́gà mi yàkó gbéṣẹ́ fún tó ń bínú níjọ́ bá parí iṣẹ́ rẹ̀ ó tún sáré lọ sínú ó tún lọ́ọ́ lásọ mí ní pétọ̀ ẹ máa jẹ́ ọpẹ́ bíi tàkọ́kọ́ o yóò tún pẹ́ náà hmm. mo bá lẹ́nu ẹ bá kaṣọ mẹ́rin wa ó ní bá torí pé òun ọ̀sán ó tán ni ẹ ò gbọ́ ẹ níyì o ṣe ọwọ́ òun mọ̀ iṣẹ́ <laughs> tóun bá dé ìmọ̀ ìmọ̀ wọ̀rí ìmọ̀ wọ̀rí ọlọ tẹ̀mí náà dẹ́yìn tẹ́ǹdì pé á ah, mo gbúdọ̀ ṣiṣẹ́ yìí dáadáa owó ló kúkú wà ńlẹ̀ yìí tẹ́lẹ̀ àná rẹ̀ ni pé á wọn ni nǹkan ti da á jẹun ayọ̀ wọ́n bá tún gbé wàhálà àwọn dé wọ́n ní àwọn ẹ̀dá sí ní tàkásà wọ́n ní wọ́n tó ń tàkásà ní àṣẹ ẹ̀tì kan dé ní à wọ́n láwọn sí ní ká mọ́ gbàgbé pé a ti sáìn nídìí iṣẹ́ yìí a ti sáìn iṣẹ́ yìí ni wọ́n ní lọ́dọ̀ ìyàwó wa tá a bá níyàwó kan ìyàwó méjìlá ní iṣẹ́ yìí ni ìyá lé kódà tá a bá fẹ́ wọ yàrá ìyàwó wa tó bá ní àmọ́ bá fi ilẹ̀ ní àmọ́ lọ tí wọ́n bá tún gbọ́ yìí náà ń sìn àwọn kíníyà dáadáa ni ó tún pé rọ ni lóhun tí wọ́n máa ń sọ fún wọn. wọ́n bá ní eh, brass mo ní ah, bẹ̀tẹ̀ nìyí mo bá sàlùkáwà ní mo sì ẹ́ dé nì mo lè produce ẹ̀ méjì wọ́n dẹ̀ mọ̀ mi tí mo bá sọ bẹ́ẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run mo bá ní produce èèyàn méjì tí ó replace mi pẹ̀lú ògùn ọlọ́run produce ẹ̀ wọ́n ní rárá rárá pé àwọn èèyàn méjì tẹ́ produce yẹn wọn ò ní irú fíkìrì tiyín mo máa dáná o wọn ni mashala lọ́jà gbàgbé o ipa ti kọ́kọ́ sàlùkà nìkan lọ́dọ̀ ọlọ́run ká tó wá bẹ́ẹ̀ nìkan sàlùkà níláyé ẹ mọ gbọ́ àwọn ọ̀rọ̀ àlùkà ni o wọ́n ní ọlọ́run ní alastu bi rabbikum sẹ́mi kọ́ wa yín tẹ́ bá dá yìí títa lẹ́sìn kọ́ọ̀lù bàlá nánú ṣèhídínà a ti jẹ́rìí pé tiẹ̀ láàṣẹ láyé àwa dáyẹ̀ ẹnu mìtún agbésẹ̀ kan fún àtọ́lọ́run wa dé àgbé tiẹ̀ kálẹ̀ nì ṣùgbọ́n wo tiẹ̀ lálọ́ fi ṣe tọ́lọ́run kẹ́ mọ́ wà bó sí o owó ti tiẹ̀ ni àbí ebi iṣẹ́ tiẹ̀ tó gbé wá tọ́sán owó rẹ̀ lábẹ́ lọ́ fi ṣe tọ́lọ́run mose lọ nìyẹn ó fìtínà ẹlẹ́yà mi débi tí ẹlẹ́yà sá kò lè jáde dé Ghana la lọ 1994 takasa takasa ẹlẹ́yà àmì sá kò ni ọ sá lọ ọ̀dọ̀ ọ̀rẹ́ mi lẹ́yìn ilé tí òun ẹ̀ aṣọ òsìtọ́ àdàbójú ẹ̀ ń sin lójú ẹ tẹ́lẹ̀ àtúlẹ̀ ọ̀sà lọ ní kejì níbẹ̀ ní lọ́nà gbẹ́tìmẹ̀ ti jáde dé kìí ṣẹlẹ̀ àtòtìkú ẹlẹ́yà tí ń bẹ láì tí ń bẹ lọ́dọ̀ mi dùn ní ni o tẹ́bi tí ó confam. ọlọ́ọ̀ni falẹ́dínà hajaru ẹ̀rọ àwọn tó ṣe hijira wà ukhriju min diyarihim àwọn tó ṣe lé wọn jáde kó lé níwọ̀n ẹni tí ń ṣe ìjírá tí ó yízi ni níbi tẹ́yà níyàwó tó tó ní bùkátà tó níṣẹ́ tó láwọn ọ̀rẹ́ tọmọ bí tó lè rìn sí kó wọ́n léyàn kó mẹ́ pàpà jájá kò ọlọ́nà ọba tó ní wá gangan mọ̀ ìpín nǹkan ńlá ni ọlọ́nà lé jáde wọn wà fi sẹ́bìlì wọ́n jẹ wọ́n yà lójú ọ̀nà ọlọ́run torí pé lórí ẹ̀sìn ni wọ́n wà ọ̀tọ̀ ní pé èyàn kírètì wàhálà fún rẹ̀ ọ̀tọ̀ ní pọ́lọ̀wọ́n bá mú wàhálà wá ẹ̀yin lẹ́yìn kírètì wàhálà fúnra yẹn nìkan ò léyìn lù wọn ò léyìn lé ẹni ìjírá ìjírá yẹn gẹ́nà kọ̀ bá jẹ́ torí Islam kọ̀ bá dà torí ẹgbẹ́ yín ni kìí ṣe torí ẹ̀sìn ó clear àbàjẹ́ lọ́nà wo ló fi clear taa dé masjid ń yẹn mọ́ gbọ́ wọ́n dé kákó wọ́n dé mọ́síláṣí wọ́n sùpọ̀ fẹ́ lò jáde wọ́n kẹ́rù wọlé àsìkò tí wọ́n kẹ́rù wọlé sí à ń kí sọ̀ láti là ń lọ́wọ́ torí wọ́n o. àwa kírun tí wọ́n bá ní sàmà alékún imam ní wà alékún sára àti débáyín lálejò ẹ̀ sì á sọ tẹ́lẹ̀ à ọmọ yìí sọ fún ọmọ ìyá rẹ̀ kó ń bọ̀ wá ọmọ ìyá jọ ni wá ète nìyẹn o ó kè tọ́ bá ti rẹ́ni wídìwìdì tó rẹ̀ ọ̀dà ilé ilé ọlọ́run wọn àpè tọ̀ á sì sọ̀rọ̀ lẹ́yìn àṣírí á sọ à gbogbo ẹ̀yìn àṣùbá làwa ní tí àti à ń ká o wọn pè ẹ fi ìyẹn lẹ̀ fún wa ni sẹ̀mọ̀jọ́ mẹ́ta náà lálò à bá jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́wà polongo tí àtàwọn kà tí àkíní kí ló dé tẹ̀jọ́ yìí wá tó fi àdóhun pé dandan ni kẹ́yìn ọ̀sẹ̀ ṣe ti yín tí ó bá jẹ́ pé ideal and spread in other hand nídàkejì lọ́nà mi tí wọ́n bá dé àwọn ààyè ibi tó jẹ́ pé àwọn ọmọ tí wọ́n ṣe nú ẹ̀sìn ṣe mọ̀ pé lẹ́yìn Yorùbá àwọn ọmọ tá ṣe ìdí nìyẹn títà nígbà ó fi mọ sakọ sí wa ìta lọ mọ súnà tí ọba já wọn súnà òun súnà yín àdó oúnjẹ àdó oorun àdó alẹ́ ẹ̀gbin ẹ gbọ́ súnà. ṣùgbọ́n láwọn ibi tó jẹ́ pé ìmọ̀ ti gba wájú ṣé ọfẹ́ lọ sí mọ́ṣáláṣí kan lé haúsá gẹ́gẹ́ bó ṣe wà nù tẹ̀rẹ̀tìbù wọn pé ẹ gbọ́dọ̀ fọ́ọ̀sì àwọn ará mọ́ṣáláṣí yẹn kí wọ́n dáwọ́jọ kí wọ́n ra tí a fàdọ́ ilà àmàlì kó tó di pé wọ́n parí ìjáde wọn ẹ gbọ́dọ̀ ra fún wọn bẹ́ẹ̀ tẹ́sí fi tàlímù lọ́lẹ̀ tàlímù àgbákò tẹ̀bọ̀dọ̀ rẹ̀ ní tí ọmọ kálá ní jàmá náà o ara wọn sẹ́ wọn nìyẹn o ṣe èèyàn tó bẹ́ẹ̀ kọ́ ọmọ sọ̀rọ̀ fàtáìlà máa nílẹ̀ haúsá torí mọ́sílásì tó dé ni wọ́n náà rí pé wọ́n kan sókè sí tí àìrí sírísí ni ẹ máa sọ̀rọ̀ fàtáìlà máa ẹ tó bẹ́ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ń kọ́ wọ́n tún wá gbogbo ọ̀nà láti ẹdúó àwọn tí àyíṣà ah, àwọn ọ̀dá ní pé à ń ṣàlàbẹ̀tà àwọn aṣáájú ní ká lọ àwọn yẹn ó mi pèsè àwọn aṣáájú lẹ́ ń ṣe kìí ṣe sẹ́ẹ̀sìn tó bá jẹ́ sẹ́ẹ̀sìn ní kí ló dé tó ẹ pé tí àkan la lè lò a lè lo àwọn tíra kan dákan náà máa ń so inú tíra tó jẹ́ pé yín kọ́ lẹ́kọ́ tíra ẹyọ kan náà ni tíra tí èsè tàbílìgì lọ́kọ́ tí wọ́n máa ń lò ẹyọ kan ni kò pé méjì tíra òní tírọ̀ ẹ̀hẹ́n ṣẹ́bẹ́yìn lọ bí tírí tírí days dídé àbí ẹ̀hẹ́n tí àyẹn ní kíní ṣé gbogbo àyè ni wọ́n máa ń kà ní Riyadh láíláí ẹ gbọ́dọ̀ ká gbogbo àyè àbí fàdọ́ìlì Quran lẹ́lọ́ka ń bẹ̀ fàdọ́ìlì sọláàt ṣùgbọ́n pé wàá bọ́ sáwọn àyè pé wọ́n sọ̀rọ̀ wẹ̀ òkú wọ́n ká ah, sọ́fúnlá àwọn ẹ̀dá sinamọ́ kabẹ́ ni irú ẹ̀sìn wo nìyẹn bàbá àgbàlagbà kan bẹ́ ń lu yìí àwọn ọmọ àbúrò rẹ̀ gbogbo wọn ni wọ́n ń ṣèjọ yẹn ọ̀rọ̀ kan wá ṣẹlẹ̀ láìpẹ́ yìí ládùúgbò wọn àwọn tọ́jú àlùsùnà àdúgbò yẹn á pè mí pé àwọn tàbílìgì ń bá wọn fa wàhálà o wọ́n sì ní jẹ́jẹ́ làwọn arábí yìí mọ́ ń ṣe o ṣé wọ́n burú báyìí mo ní sẹ̀pẹ́ná ni wọ́n ń bí ẹ bá fààyè gbà wọn. mo á ní ẹ lọ kó ọ̀rọ̀ lọ sọ́dọ̀ bàbá báyìí áá wọ́n ní bàbá wọn ni ẹ̀ tọ́lẹ́ gbọ́n lọ́jẹ́ fún àwọn bàbá wọn mo ń lòdòdò ní ní bíbí mo ní sùn wọn mo ti gbọ́ lẹ́nu bàbá yẹn rí tọ́sọ pé ohun tójú wọn ó kórìíra wọn ni pé kẹ́yìn ọmọ sọ nǹkan kan náà gbogbo gbà wàláhì wọ́n wá lọ àwọn bọ́lá kan jẹ́ àlùsùn àdúgbò yẹn á lọ bá bàbá yẹn á fẹjọ́ sùn ó lẹ́yìn lẹ fún wọn láyọ̀yọ̀ ó nínú ọ̀rọ̀ tí mo sọ bàbá yẹn tún repeat ẹ̀ fún wọn ó nínú wọn mọ bí wọn ó ní tí ọba jẹ́ pé yẹn bá yọ̀dẹ̀ èèyàn máa tẹ̀lé wọn láwọn tó yọ̀dẹ̀ ní tẹ̀lé wọn ó ní wọn máa wí kankan náà kóhùn ní titun ó ní wọn pa àwọn aṣáájú ní ká mọ wí ẹ kò tí ì yé wa ah, ah. ṣé eré nìkan lọ́wọ́ àánú ẹ̀sìn ọrọ yẹn ó ń pàtó ń gẹgẹ ni àwọn lọ́rọ̀ ara wọn yéra wọn sórí ìwọ̀tọ̀ lọ jáde rí tó o ṣe bídé àrítọ́ lọ́n fífi ẹsẹ̀ kò ń gẹ súná ó lè mọ yìí ayin àtúntò ti iṣẹ iṣẹ́kíṣẹ́ ọmọ òró ń jẹ gidi jẹ ìyàwó òró ń tọ́ da jẹ ọmọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́yàmí ti sọrí ẹ̀ olùní mọ dúpẹ́ fọlọ́run ọmọ ìyá kan jí hmm. tọ́lọ́run ò pé kẹ́mi ó rìn dì ọmọ àlepàṣì kan láàbá kójọ fún ah, yes tí wọ́n yé ṣe àwọn yé ṣe program brother ever ready brother làwà sàn program brother ní kí mo ti lọ three days mi ní oṣù yìí wọ́n lè kalẹ̀ ni bí ata ọwọ́ kò tiẹ̀ <laughs> tó bá ti lọ three days lóṣù tó dòṣù tí ń bọ̀ ọmọ sí first jaola second jaola mosque talim house talim two and a half hours jaola sóyé wọ́n lè kalẹ̀ ní Thursday gathering ẹ̀hìn àwọn programs brother ni àwọn everett brother tí wọn ò rí bẹ́ẹ̀ o wọ́n ní ká fún three monthly mọ́ṣúárà nílọrin rasabadin ẹ̀yin náà lẹ́ lọ sẹ́mọ̀ ẹ̀yin náà lẹ́ lọ níka no problem ẹ̀ ń bá wa ṣiṣẹ́ yìí ni àwa la níṣẹ́ yìí èmi ní ilé àṣù wọ́n ó dùn fi ṣẹ́bìlì wọ́n jẹ wọ́n yà lórí ẹ̀sìn ọlọ́run wọ̀kọ́tẹ̀lú wọ̀kútìlú wọ́n jagun ẹ̀sìn sẹ́rínsìn ọlọ́run kọ́ra náà ìjìra àti jihad papọ̀ wọ́n jagun ẹ̀sìn wọ́n wá pa wọ́n síbẹ̀ wọ̀kọ́tẹ̀lú wọ̀kútìlú wọ́n jà lórí ẹ̀sìn ọlọ́run títí tí kò fi pa wọ́n síbẹ̀ la ukafiranna anhum sayyi'atihim sẹ́rí abẹ́rí ọlọ́run ọba wa ní mo fi dá yín lójú pé yín fi orí ẹ̀ṣẹ̀ wọn yín ṣe àmójúkúrò fún wọn lórí àwọn ẹ̀ṣẹ̀ wọn ó mì pé kò sí bí ọmọ èèyàn ẹ̀rí àwọn àwọn tí wọ́n máa ń kọ́ alẹ́kọ̀ọ́ nípa ojú ọ̀nà sunna wọ́n máa jẹ́ ká mọ̀ pé alìsúnà lọ́gbọ́dọ̀ jẹ́ o torí tó ti jẹ́ alìsúnà yìí ṣe mùsùlùmí o. ọ̀wárí jíjá àlè sunna wọ́n ní kò túmọ̀ sí pé ó di màláìkà ó lè di màláìkà láíláí tọ́rẹ́ ẹni tó ní ìlànà gangan tó ṣàlàyé pé ọ̀nà ní hadha sirat mustaqim fattabi'u ọlọ́run ní ọ̀nà tó dúró tọ́ ni tànábì òun ni ẹ mọ́ bá lọ ẹni tó wá ló ń sábà bí tó la ọ̀nà yẹn lànàbì sallallahu alaihi òun gangan ti sọ pé kullu bani adama khatta'u gbogbo ọmọ ànábì adama aláṣìṣe ni wá ó lè pé ó lè pé bọ́jẹ́ bí irun ó dínkù bọ́jẹ́ bí àwẹ̀ ó dínkù bọ́jẹ́ bí pé á gbogbo nǹkan ló fi rọ́ mi lọ́rùn ṣe rí ká mọ mẹ́sẹ̀ dọ́rọ̀ mọ̀lẹ́bí èmi ò lẹ́sẹ̀ èyí ò ń fi rìn kọ́ àbí wọ́n sọ bẹ́ẹ̀ á wọ́n pọ̀ lẹ́sẹ̀ tí tí o bá máa ròyìn ẹ̀pẹ́ nìkan lẹ́sẹ̀ kí ló túmọ̀ sí náà ìmọ̀ ń bẹ bí wò ọ̀rẹ́ mi kan bẹ láàrin wáyín abábsálàmù ìdí àbí àfà máa ń gbìyànjú ìrò báyà mo délé rẹ̀ rí àbí mo parọ́ sẹ́rí àfà máa ń try tán ọ̀bá rí ọ láàrin jọ́kejì jọ́kejì tán bá ipago rẹ tí ọ̀wà tọ́ bá wẹ̀yìn báyìí ohun lórí yẹn àwọn pé àfà ah, lẹ́sẹ̀ sẹ́mi ọ̀ lẹ́sẹ̀ èmi lẹ́sẹ̀ èmi yakọ̀ lọ́rọ̀ sí ni yóò níbi kan tó àṣà gbapò náà ni àfikọ́ lọ́wọ́ bó ṣe kíní kò ṣe àmójúkúrò fún àtẹ̀mí náà kíní máa fi ṣe àmójúkúrò fún ni iṣẹ́ ńlá kan tó ṣe tó kún lójú yóò fi wá ṣe áfù fún ọlọ́run ní jíra tí wọ́n ṣe àti pípa tí wọ́n pa wọ́n sójú ọ̀nà ọlọ́run èmi ọlọ́run bá fi dání lójú pé ń foríjì wọn máa foríjì wọn yorùbá náà lọ sági lọ́gbẹ́ ó tògùrọ̀ lọ́fà ó dédé ọ̀pẹ ọ̀yanu ẹmu èrò lásán ẹmu èrò lásán o kí n kàn máa ní ìrànkàn pọ́ lọ́wọ́n bá lè foríjì mi lórí àwọn ẹ̀ṣẹ̀ mi kò sí sẹ́tọ́ lọ́wọ́n fi foríjì wọ́n fi foríjì yàn lásán wọ́n fi foríjì yàn lásán. wàlá udkhilannahum jannatin tajri mo sì fi dá yín lójú pé màá firú wọn wọ̀ sínú ọgbà àlìjẹ́nà táwọn akérèmọdò ń sàn bẹ́ẹ̀. tajri min tahtiha tí ń sàn ní abẹ́ rẹ̀ àwọn akérèmọdò ń sàn lábẹ́ rẹ̀ al-anhar kìí sódò kan o anhar àwọn odò tó pọ̀ táwọn olùmọ̀ ní odò oyin àbí odò ọtí tí kìí pani àti odò omi wàrà àbí àwọn oníranran lodò tí ń sàn nínú àlìjẹ́nà àwọn oníranran lodò tí ń sàn bẹ́ẹ̀. lẹ́yìn náà ọlọ́run ní fàwábà min indillah ẹ̀san lélẹ̀ ìjẹ́ látọ̀dọ̀ ọlọ́run ẹ̀rí abẹ́rí ẹ̀san wọ́n ṣiṣẹ́ rẹ̀ ní àwa rìwọ́ọ̀dù wọn padà wọ́n ṣiṣẹ́ rẹ̀ làwọn ọlọ́run bá fi san wọ́n ní ẹ̀san lẹ́yìn náà ọlọ́run ọba ní wallahu indahu husnu ẹ̀rí ọlọ́run ọba aláàtẹ̀wò yẹn ọ̀dọ́ rẹ̀ lẹ́san tó dáa jù wà torí pé òun tó ṣe kọ́ gbà ó fi àbá kékeré gba ńlá lọ́dọ̀ ọlọ́run ni téèyàn bá ṣiṣẹ́ eré kékeré ní ńlá lẹ̀san tí ọlọ́run bá máa fún ni ní ńlá lẹ̀san tí ọlọ́run bá máa fún ni. àyà yìí ni a ò pàṣẹ àgbéyẹ̀wò rẹ̀ lónìí ká tó mú ọ̀rọ̀ àwọn ará bí àwọn atiláwí nínú àyà yìí alágbọ̀ọ́yẹ pé ọlọ́run ló ń gbàdúrà wọn níbẹ̀rẹ̀ àyà yìí nínú àpọ́nlé tó ga jù àti àmì pé ẹrú rẹ ni ọ́ òun ni kí wọ́n ṣàdúrà kọ́ lọ́wọ́ ṣe kíni kọ́ gbàdúrà náà torí pé ọlọ́run ọba wa kì í gba àdúrà lọ́wọ́ ẹni tó bá jọ́ta ọlọ́run o wọ́n wá ní ṣe báwọn àtọ́ ọlọ́run ọba náà máa ń ṣàdúrà tí máa ń gbà wọ́n èpè yẹn ní gbígbà ni orí ẹ̀dẹ́ ni ṣùgbọ́n ẹni tí ń bẹ lórí oore ẹni tó ní iman ọdẹ láwọn sẹ́ẹ̀rì tó dá lọ́wọ́ ó wá sàdúrà Ọlọ́run ọba gbà ìmú kì í ṣe ẹ̀san sẹ́ẹ̀rì yẹn ẹni orí rẹ̀ ni ká sọ pé ẹnìkan ṣe náfìlà àràkà méjì gẹ́gẹ́ bọ́lá ń ṣe sọ pé wasta'inu bisabri wassalat ọlọ́run ní ẹ wá ìrànlọ́wọ́ ọlọ́run ọba síbi sùúrù àtẹ̀rún kíkí ọlọ́run lélẹ̀ ìtóbi o àwọn olùpayọ ọlọ́run láàrin nìkan ni ó lè mọ fi náfìlà béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run lórí pé tí wọ́n bá kírun ẹni bùkátà tí wọ́n bá ní tí wọ́n bá ti kírun ọkàn wọn balẹ̀ pọ́ lọ́run bí i àbùkátà àwọn tó páyọ ọlọ́run ni máa ń ṣe bẹ́ẹ̀. tẹ́yìn bá wá ṣe náfìlà ọlọ́run wá bí i àbùkátà èèyàn ṣe èsì náfìlà yẹn nìyẹn <laughs> rárá o èní rẹ̀ nìyẹn ẹni rẹ nìyẹn kí ló fà ẹ rí pé àdìsí wa èyí tànàbí sọ pé ládàtọ̀ wà fún nẹ́fìlà àràkà méjì ẹ̀san rẹ ju gbogbo ayé yìí lọ yóò sì jẹ́ pé ìwọ ọlọ́run dákun bá mi san gbèsè o ọkùnrin tó ń tóun bá dé tóun ọba bó òun lẹ́yìn gbowó lọ́wọ́ mi ìwọ táwọn ń pè yìí ń jẹ́ àwọn èèyàn tí n sì ní ju bí tí tó ṣe kọ́ mọ yáwó ni ọlọ́run ṣàánú mi ó tí a kérora sọ́lọ́n lọ́lọ́run bá bí abùkátà ẹ̀ kí àwọn ọkọ̀ ọlọ́run mo dúpẹ́ ó ah nẹ́fìlà méjì <laughs> lọ́lọ́run fi ṣiṣẹ́ nǹkan báyìí ẹ́ kí ni ìsàn èrè èèní orí nẹ́fìlà lọ gbà ọ bá ẹ̀san nẹ́fìlà yẹn lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá la gbàdúrà wọn gbígbàdúrà oore àjẹmọ́nú tó dáa ni fáwọn tó bá gbọ́ lọ́wọ́n bá gbọ́ bó fẹ́ bọ́ jẹ́ pé ta bá ṣe àdúà tó bá dàbí ká sọ pé àrí èsì rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá a nábì fi kọ́ wa mùsùlùmí kì í ṣàdúrà kọ́lọ́ má gbà ṣùgbọ́n ọkàn lè jẹ́ pé ọ̀kan nínú mẹ́ta òun lọ́lọ́wọ́n bó fi ṣe fún aw kama qala sallallahu alayhi bá nàbì sì sọ tó bá rí bẹ́ẹ̀ òbúkátà kọ́ mọ́ sàdúrà ǹjojúmọ́ àtẹ̀mí náà ìmá ànábì ní kọ́lọ́n àbó fi ṣe ó ṣeéṣe fọ́lọ́n kó fi ṣe ohun téèyàn fẹ́ yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ tàbí kí Allah fi ká aburú tó ṣe déédéé ohun tó ń béèrè yẹn kúrò fún tí o sì mọ̀ pé ń bọ̀ tàbí kí Allah fún ọ di ọ ní alkiyama òjíṣẹ́ ọlọ́run wa ní sọ́wádà alkiyama ọlọ́run bá aláà yóò béèrè lọ ọmọ ànábì adama pé ǹjọ́ tọrọ nǹkan kan tó pè mí lórí rẹ̀ láyé tí n ṣe é bí òjíṣẹ́ ọlọ́run ní ọmọ ànábì adama sọ pé wọ́n ọlọ́run bẹ́ẹ̀ ni nígbà báyìí mo nǹkan báyìí ò ṣe nígbà báyìí mo nǹkan báyìí ìrẹsìn rẹ̀ ìgbà báyìí mo nǹkan báyìí kò ṣẹlẹ̀ rasulullahi sallallahu alayhi wa sallam wọ́n ní Allah wa sọ pé èyí tó béèrè ńgbà báyìí tọ́lá ṣe fún ẹyàn òun la fi ṣe nǹkan báyìí lẹ̀ fún tìgbà báyìí la fi ṣe báyìí tìgbà báyìí la fi ṣe báyìí rasul sallallahu alayhi wa sallam ni ọmọ èèyàn àsọ pé wọ́n lọ́hùn à ọba ti gbàdúrà mi kankan láyè ọba fi gbogbo ẹ̀ pèsè lẹ̀ fún mi lónìí torí pé ọgọ́rùn èèyàn irú àwọn àgbọ́yé yóò sì fún ọwọ́ kó nǹkan tọrọ pọpọ́ọ̀fù lọ́dọ̀ ọlọ́hùn kọ̀bá rí pọpọ́ọ̀fù ní ọ̀bá rẹ̀ abẹ́ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run kí n yé èèyàn ọjà yìí nígbà míì yẹ kí wọ́n mọ̀ pọ́kànsẹ̀ lẹ́nu mẹ́ta ọ yẹ kó mọ̀ pọ́kànsẹ̀ lẹ́nu mẹ́ta ó sì gbọ́dọ̀ dán lójú bẹ́ẹ̀ torí pé téèyàn kì í ta ni. ọlọ́run bá bá sọ̀rọ̀ nípa ìjírá nínú ọ̀rọ̀ yìí lódòdó ìjírá tọ́lọ́run bá wa tó fún wa ní kọ́bárù ìròyìn rẹ̀ ń bí ìjírá ti tànábì ní àti tàwọn sàábé àbí ọlọ́ni falẹ̀dínà hajaru àtàwọn tó wọ́n ṣe ìjírá òjíṣẹ́ ọlọ́run sì já mà pé ìjírá méjì ní nínú ṣẹ̀ríà ìjírà ti pé wọn ò jẹ́ ńrẹ́sìnsìn àbí wọ́n fẹ́ mọ jẹ mí ń pa wọ́n fẹ́ mọ disturb mi láti ṣe ohun tọ́lọ̀ ní kí n ṣe lópin ìgbà tí mo ti bàlágà dandan lọ́lọ́wọ́n bá ṣe lẹ́nikẹ́ni lórí torí pé Ọlọ́run bá àlékẹ́ ọlá ní tọ́ba dàlù kìyàmà gbogbo ẹni tí ẹ̀sìn rẹ̀ bá fi bàjẹ́ tẹ̀sìn yẹn ọ̀dà tí wọ́n bá bí léèrè pé ayé náà máa kúntùm ibo lẹ́ ń gbé láyé tẹ́sìn fi aríra dáadáa báyìí tó a sọ pé kúntùm mustadafina fil ard níbi àwà àráyé náà ẹ̀ tán ni a ní kápá wọn ò járí sẹ̀ríà lò democracy wọn lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run láwọn mọ̀lẹ́kọ̀ọ́ dáhùn lórí pé alam takun ardullahi wasi'a fatu ajiru fiha sáà sọ fún yín pé orí ilẹ̀ ọlọ́run gbòòrò tẹ́ ẹ̀ bá rẹ́sìn sí mi kan ẹ ṣe ìjíra lọ bí tẹ́ ti rẹ́sìn sí ìjíra ti kéèyàn máa travel nítorí àyè rẹ́sìn sí ọ sẹ́kù dàlìkì àmà ni o ó lè má jẹ́ ń jà máa o nígbà àwọn ò lé mi lù ẹnìkan ò sì disturb mi bẹ̀tà àìmọyerú rẹ ní ṣẹlẹ̀ àìmọyemọye ní ṣẹlẹ̀ mo nífẹ̀ẹ́ sí àti máa sọ torí pọ̀rọ̀ tó wà ni tó àwọn ọmọ ìyá méjì lóbìnrin kan nílọrin ìkan jẹ́ sista Medina ìkan Bashiro a lè rántí kéèsì wọn pẹ̀lú àáfà kan tí wọ́n ń pè ní èrò lálìjẹ́nà àbí kí ni wọ́n ń pè yẹn ẹ rántí ẹ rí pé sista yẹn sakin bí lọ́sáwá ìwà wọn fẹ́ gbẹ̀mí ẹni ẹlẹ́ni ìmọ̀ ọ̀rẹ́ ni tó sọ fún mi pé hey àáfà tí nǹkan bá sí ọmọ yóò ràn ẹlẹ́dá o ọ̀ràn ẹlẹ́dá o ẹ̀ta ni mọ́ gbẹ̀sìn lọ́wọ́ tẹ́lẹ̀ tí èyí tí mọ̀ pé òun kọrùn bọ̀ràn náà ẹ̀sùn tọ̀ tọ́jẹ́ pẹ́sìn lọ gbé lọ́wọ́ tó nímọ̀ pé ọ̀ràn lọ́kọ̀rùn bọ̀ tọ́rọ̀ bá tọ́ fẹ́ bá dìlì gan sọ pé wọ́n hàn lè mọ̀ wala nabluwannakum hatta na'lamul mujahiduna minkum wasabirun ìmọ̀ fàdáwò kàn yín lọ́tún lọ́sì wájú lẹ́yìn ọba ta fẹ́ ṣe tiẹ̀ gan the same thing ṣètọ́ ń tọ́ fẹ́ kó nu ọgbà rẹ̀ bọ́ sínú ọgbà ọlọ́run ọfẹ́ kó nu hizbu bọ́ sínú Hezbollah òun náà fi ọlẹ́ àbí gbogbo ọ̀ràn náà bọ̀ wá lẹ́yìn náà ẹ̀mí rẹ̀ gangan èṣù inna nafsala amaratun rahima rabbi ẹ̀mí ọmọ yẹn máa ń pọmọ yẹn láṣẹ bú ni àfẹni táànù ọlọ́run bá lé bá mọ́ni kan ṣe lẹ́mí kò fẹ́ tọ́lọ́run ọmọ tó fẹ́ gbàwẹ̀ ni bí ààrẹ bá ti jí lóru kó jẹ sàárì náà mọ̀ fọ́ gbojú ṣúgbù màámi èmi náà jẹ sàárì o torí kọ́ mọ́ fariwo jí àwọn ará àdúgbò lẹ̀ <clears throat> mo jẹ sàárì ọya wíyọ́ jẹ sàárì wọ́n jẹ sàárì sàárì rọ́ nígbà ó mú kọ ó tún mú kọ ó tún dọ̀sán ìyá rẹ̀ tún fẹ́ sínú lálẹ́ pẹ̀lú mọ́mọ́ gbóná ní ẹ̀yìn á sínú èmi àti màmí jọ gbàwẹ̀ sáwẹ̀ ni abẹ́ ń tanra yín ẹ̀ ń tanra yín ẹ̀yin méjèèjì ọ̀fẹ́ jáláwẹ̀ ọ̀fẹ́ pọ́njẹ tì. bẹ́ẹ̀ náà lẹni tó ṣe é pé ọ̀fẹ́ jẹ́rùsì fọlọ̀ ọlọ́run bọ́ dán o ọ̀jẹ̀mí rẹ̀ lógún ìdí náà nígbà táwọn olùmọ̀ ń sọ̀rọ̀ nípa wọn táwọn ń pè ní jihad àwọn olùmọ̀ kan pín sí mẹ́rin àbí àwọn kan gbà pé mẹ́ta ni àti mẹ́ta àti mẹ́rin ẹ padà gbà pé ibìkan náà lọ́jà sí wọ́n ní jihad ìsígulu àwọn alimuharibi àwọn tí wọ́n lẹ̀ ní sẹ́sìn ọlọ́run àwọn tí wọ́n lẹ̀ ní sẹ́sìn ọlọ́run ìsígulu wọn nítorí kún lè jẹ́ sí tiyín bákan náà ìsígulu àwọn munafiki àwọn olójú méjì nínú Islam ó sùrọ̀ rẹ̀ mára yín. ìtún sírò ara rẹ̀ máwọn ọ̀tá ẹlẹ́ẹ̀kẹta ní lo ẹ̀mí ẹ̀ gẹ̀gẹ̀ fún rẹ̀ tọrọbọrọ jẹ̀mí rẹ̀ lógun tọrẹ ni tí jẹ ẹ̀mí rẹ̀ lógun ẹ̀mí rẹ̀ ó ti wọ̀nà ni òun la kàn yín pé ọlọ́ọ̀ni ẹ̀rẹ́ mi àṣẹ bú ní ọmọ ẹ̀mí yìí pàṣẹ rí ẹ̀yin náà wá dojú ogun kọ́ pé rárá ìwọ́kọ́ dára ẹ̀ ó ti eléyìí wá ṣiṣẹ́ tó ṣe lórí ẹ̀mí pé lónìí ẹ̀mí mi ti gbọ́ràn yọ mọ gbọ́ràn lọ láéláé irọ́ ni o ẹjọ mọ fà á ń jọ mí yóò fọwọ́ gọ́tà wọ́n náà fà padà sójú ọ̀nà bẹ́ẹ̀ sì jọ mọ bá lọ́tẹ́ ni ilé ẹ̀ náà ń pè ní jihad nafs ìjẹ́mí ẹni àwọn tó ṣe yẹn túmọ̀ sí èyí tó kù ti fara ọmọ ilé ọmọ ọlọ́nà ó kó ń lu abẹ́ ìyá rẹ̀ abẹ́ bàbá tọ́lá àwọn tó bí náà ni wọ́n hàn lè mọ̀ yìí abẹ́ rí nǹkan ah ayé mà dúdú o wọ́n fi kan lọ́kọ̀ nu wọn wọ́n tán gba mú pé kọkùnrin ọba sùn nítorí pé kò fẹ́ gbà pé ọkọ tí ń fẹ́ fẹ́ ìnínilára olótẹ́lẹ̀ yẹn nínú àwọn ìṣírà mi náà tọ́da kéèyàn ṣe tako èèyàn bá ka kéèyàn kókò lẹ́gbẹ̀ẹ́ magma tako abaka ara ìṣírà ni ṣérọ́ ni báwọn ma máa wo ọmọ legbe òtẹ́ẹ̀lì emekwe pé àfàánú bákan ara ìṣírà èyí tó sẹ́kù dalkiyama tánàbí sọ òun náà ni ìmọ̀ ṣe ìṣírà kúrò lórí àwọn àìdá lọ ẹni tí ń jalè kó pa ìwà olè tì kó dẹni tí ọ̀dọ́mọlúàbí yes ìjìrá nìyẹn so yìí ó ń sìnà kó pa sìnà tì ìyẹn ṣe ìjìrá nìyẹn òpùrọ́ kó fi rọ́lẹ̀ lọ síbi òdodo ó ṣe ìjìrá nìyẹn bẹ́ẹ̀ l'Ànábì sọ ṣùgbọ́n ìjìrá tí wọ́n gbà lérò ń bí ìjìrá títí èyí tí wọ́n lé Ànábì jáde kúrò ní Mẹ́kà sóye kódà tá Ànábì tún sọ yìí pé tí kì í bá ṣe pé wọ́n lé mi ni. So, ye, mi ì lè kó lu maka ìlú tí wọ́n ti bí mi náà wa ukhriju min diyarihim wọ́n lé wọn jáde kó nulẹ̀ ẹ̀rí pọ́jọ́ tó ń fẹ́ pa ànábì ló túlẹ̀ jáde wọ́n ní káwọn yanjú ẹ̀ lónìí ẹ máa wo nǹkan o ọmọ ìyá mi tó ní wọ́n tiẹ̀ ti sọ òun lẹ́nu pẹ̀lú ọ̀rọ̀ súnàsúnà yìí náà mi dín ọgbọ̀n mi kù díẹ̀ wọ́n ló ti pọ̀ jù wọ́n sọ ọ́ lẹ́nu wọ́n yẹ wọ́n sọ ọ́ lóko ni sọ wọn kí wọ́n sọ ànábì lóko ní tiẹ̀ ní tiẹ̀ gbin èsè dédé ànábì ó di wọ́n bá sọ ọ náà lóko kó tó ṣe déédéé tiẹ̀ àbí wọ́n dájà anábì lọ ó ní wọ́n gbá àwọn létí ebi wọ́n gbọ́ létí lásán ni wọ́n gbé àpòdùkẹ́ ràkúnmí lẹ́ ànábì lọ́rùn mọ́lẹ̀ dẹ̀ kí ni wọ́n fẹ́ rí lójú ọ̀nà ẹ̀sìn lójú ọ̀nà tànábì tí wọ́n ṣe déédéé tànábì àbí tí ó ṣe déédéé ti tàwọn sábẹ́ wọ́n pẹ́ ni wọ́n panu wọn irú Khabab ibn Harra wọ́n pàdánù nítorí sunna nítorí pé ẹ̀yìn ànábì lámọ̀ bẹ ohun tánábì mú alámọ̀ sí ìwọ́tálà ọba fara ni mọ́ kírètì nira fún rẹ̀ ẹnìkan ò lé ọkọ̀ ńlé oníwọ̀n lọ jáde lọ sí kíni ẹ oníwọ̀n ní kíni ó ṣe wá sí so ókéwú ni ókéwú mástá ókéwú débi ọmọ ṣe wá sí ẹ ah. oníwọ̀n lọ́jọ́ mẹ́ta mẹ́ẹ̀dán o mọ́ ní ọjọ́ kan wọ́n fi tàn án ni ò ní dé mọ́ àfánú ọlọ́run wọ́n úzò fi ṣẹ̀bí ni wọ́n jẹ wọ́n ń yà lórí ẹ̀sìn ọlọ́run àwọn sábé tẹ́yìn bá ka àwọn <laughs> àdánwò tó kàn wọ́n ìmọ̀ ẹ̀mọ̀ pé èèyàn mọ̀ wu èèyàn mọ̀ imagine pé so possible sa so possible Khubab àbí kí ló ṣẹlẹ̀ sóhun torí pé èèyàn gba islam wọ́n sọ la ilaha illallah muhammad rasulullah tó sì jẹ́rú wọ́n ná láàárọ̀ lọ́sàn lálẹ́ kọ́mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ ń wí lọ ni o kí ni díẹ̀ ni wọ́n ṣe fún wọ́n wá iná kalẹ̀ báyìí kí tọ́ pé tí ń bá mí mímí fùkú rẹ̀ bí ń ṣe mí báyìí fùkú tọ́ àlọ́wọ́ ẹ̀yìn láti bí òótó lu wọ́n ń rí ẹ̀ṣẹ́ rí pé wàláhì mùnáfìkì ni wáfá kí ní ṣàwánsìn lẹ́gbẹ̀ẹ́ tàwọn yìí kí ní ṣe wá ah, wọ́n wá ń lo rọ̀dí Allah fún wọn bàbá yín tí ìgbóná táwọn yẹn ń dáwó jọ fún wọ́n raṣọ sí bàbá lọ́rùn ni o tẹ́bá ti á dákò òun náà bàbá níyàwó ètìtú ẹ̀rọ̀dí àwọn bàbá rọ̀dí aláwa ni ìyá ń jẹyìn tí irú àwọn yẹn lẹ́pàá tó ń lo rọ̀dí aláwa ní fún ẹ fi sàábéwé ta ni rọ̀dí aláwa tààlà ánìhùn

àwọn ọmọdé wà ń kọ́ pé ọ̀wọ̀ ọlọ́run ní wo mọ̀ pé à ah! nígbà lè yóò tó mọ ohun tí wọ́n ń pè lógun ogun ẹ mọ̀ pé yorùbá náà lógun ò bí iyán ogun ò rí bí ọkà ogun ò rí bí ká sùn tóbi ẹni ká máa ṣe kíní ká máa hàn ọrùn ohun táwọn sábẹ́ dojúkọ nìyẹn o ohun tí wọ́n dojúkọ nìyẹn atún ara ẹni tí ń ṣàdúà níjọ́ tí ogun ẹ̀ẹ́dùkú àárọ̀ péré ọlọ́run èyí tó le jù nínú àwọn ọ̀tá ní ó jẹ́ àjọ wàá kò ọlọ́run ràn mí lọ́wọ́ kí n lè bàjá kí n kọlù kó náà kọlù mi ṣùgbọ́n tó wù mí ni kó pa mí ìwọ ọlọ́run kó wá kí ọkọ rẹ̀ spear rẹ̀ kó kì bọnú ẹ̀dọ̀ mi báyìí lẹ́yìn tí mo bá kú tán kó fi ọkọ rẹ̀ fa ọkàn mi ya wàláì ṣe sáré ládùá nìyẹn kó sá kélékélé. Kele tọ́ba di lálẹ́ kí a mọ̀ kọ́ ọmọ bí mi pé kí ló ṣe wọ́n tí gbogbo ẹ̀yà jákujàku báyìí kí n máa sọ pé torí ìwọ ọlọ́run wàláì níjọ́ kejì ńkọ́ Anas ibn Nazir bẹ́ẹ̀ náà lọ sí. àwọn sábẹ́ tí wọ́n jọ sàdó àlàyé ní gbogbo àwọn làdó àwọn gbà tọ́ra àwọn tó kù sọ pé wọ́n lọ́n èmi ò fẹ́ kú ó padà lé kákórí ogun gbogbo àwọn yẹn padà lé àdúrà tóun ṣe tó èdórí kún ó ní kẹ́jẹ̀ mi ọmọ ta jáde báyìí kọ́ pé tí n bá ti mí ní kẹ́jẹ̀ mi mọ́ ta jáde títí tẹ́mi ó fi bọ́ lára mi kẹ́jẹ̀ mi ó sàn dànù sílẹ̀ ẹlẹ̀ nítorí tiẹ̀ àwọn sàábé tó kù ní wàláhì gbogbo abá sí sàdúrà yẹn làdúrà sì gbà sẹ́mọ̀kọ́ àná mi sọ pé àkókò tá a dọ̀ àmọ́ gbàjù nígbà tẹ́ ẹ bá múra tẹ́ fẹ́ dojúkọ ọ̀tá ohun tẹ́ bá ṣe ládọ̀ ọlọ́run gbà wọ́n ní kò sí báwọn sì sàdúrà yẹn lórí pẹ́ẹ́sì pégbà táwọn di ara rẹ̀ àwọn ọkọ̀ àti ọfà tó pàdé lára rẹ̀ lé ní seventy wọ́n lọ ní ah, àwátá alákòórí ogun kórí ogun sáà máa bẹ láyé lọ láyéláyé tánàbí wa sọ pé rẹ ọlọ́run ẹrú rẹ ni àwọn ilé ìfẹ́ mi rẹ díẹ̀ sí rẹ ọwọ́ àna ẹni tí mo yọ́nú sí ọlọ́run bá mi yọ́nú sí àwọn sàábé tó kù láwọn ní àwọn sàgbákò àwọn sọ́ọ̀tì kánàbí ọ̀sọ́ pé kọ́lọ́run yọ́nú sí yẹn èèyàn ti jèrè kí láwọn kù láyé ṣé káwọn kẹ̀pín làkúnmí káwọn gbé lọlé díjọ́ o ẹ máa kọ̀ǹpí àsàábé àtẹnìkan adakọ̀ àwọn bàbá ẹsẹ̀ rọ̀dí bàbá ò lẹ́ ń rọ̀dí tí ah subhanallah ọlọ́run bá ni yọ́nú sí wọn bá ní yọ́nú sí wọn ọlọ́run búra wípé màá forí wọn jì wọn màá wọn wọ àlìjẹ́nà táwọn akérèmọdò ń sàn bẹ́ẹ̀ ẹ̀san wọ́n gbọ́kànlé pé ẹ rí i pé eléyìí gbólóhùn gbẹ̀yìn yìí ó ti takò àkídà àwọn sufi bàjẹ́bàjẹ́ tọ́ra àkídà àwọn ní sufi òun ni pé ṣéwù rẹ lọ́ba wà lìjẹ́ náà bí ṣéwù rẹ bá sì ṣe lágbàá sí ni nbẹ nínú àwọn ṣéwù tọ́jẹ́ pé ẹnu ni ó kó gbogbo mùrídìí rẹ̀ sí yóò kó wọn sẹ́nu ni tọba ti adali jẹ́nà yọkàn ìyá ní ọ̀dà alẹ́ ìpẹ́tọ̀ ọ̀yá kálukú yẹn mọ̀ gbà yé yín lọ. ìbẹ́ nù àwọn sẹ́wò tí wọ́n ní inú ihò mú ní òkò wọn sí tọba ti adali jẹ́nà tó wọ́n jáde wọ́n náà jáde mọ́ lọ àlìjẹ́nà rẹ̀ wàláyé ọlọ́run bá ṣe bàálà mọ́ ṣe kọ́ ni àwọn dìndìnrín á tù. kí ló ń tún ṣe wàhálà fún ẹ kàn fẹ́ ṣẹ̀sìn kú lásán ẹ tó lẹ́yìn àwọn bàbá wọn ṣẹ̀sìn yín papọ̀ mọ́ tiwọn ẹ gbọ́ nǹkan sàábẹ̀ olótò lẹ́yìn ànábì tánàbí sẹ́sì ẹ mọ̀ ṣèitánì ìjẹ́ yìí ó ní ìrònú téèyàn bá ti bọ́ sákóló rẹ̀ ìrònú yóò ní lọ wájú téèyàn bá jí ọ̀jọ̀gbọ́n láàárọ̀ tó bá fi dóńbídìà lọ́sàn lọ́sàn náà ni ó ti gọ̀ kò ní gbọ́n mọ́ toró tí wọ́n ń pè níbi dé àwọn ó lè kalẹ̀ lọ́mọ kó clips kan bẹ́ẹ̀ bí tí mo fẹ́ play ọyẹ bá mo bá mú wí kíní yẹn bọ̀ clips kan bẹ́ẹ̀ bí ó gùn ní tí mo fẹ́ play ọ̀kan náà àwọn ẹ̀dá àwọn tablig ọ̀rọ̀ àlìjẹ́nà kalẹ̀ fún ọjà kùjàkù ni mo fọlọ́ ń búra ó ní ẹdìdé mo sọ fún pé sẹ́ndì yẹ àlìjẹ́nà lẹ́ ń wọ lọ ẹn ìwọ́n <laughs> ọlọ́nsá ó ń bí díà wọn ìyàtọ̀ tí wọ́n dé lo èbò ó ní mo fẹ́ èèyàn mẹ́wàá lákọ̀ọ́kọ́ àwọn èèyàn mẹ́wàá tí ó dàbí àwọn tọ́lọ̀ ń fún ní ìròyìn àlìjẹ́nà ìwọ náà fún ọ́ròyìn àlìjẹ́nà ti sọ ọ̀rọ̀ ni ah, àwọn náà ń bẹ́m̀bẹ́ kwẹ́kwẹ́ yìí náà ah ọ̀rọ̀ ní tó bá ti sọ ti àwọn èèyàn gbà pé bẹ́ẹ̀ ni ti ẹgbẹ́ ẹgbẹ́ kọ̀ báyà aláwọn elders sọ pé our elders says final kitabu àti sunna delili minal kitabu wa sunna ni adilla tọwa selim lọ́dọ̀ àwọn jama ahli sunna ṣùgbọ́n lọ́dọ̀ tablig tartib our elders says àwọn àlìjánà tọ́lọ́wọ́n bá fi gbẹ̀yìn áyà yìí ọlọ́wọ́n bá ní ẹ̀san sẹ́lọ́jẹ́ ẹ̀san sẹ́lọ́jẹ́ ẹ̀rí pa àwọn sófin àwọn sọ pé sáà ti tán sára àwọn bàbá àbí tọba ti tán sára bàbá ó firi tọ́ ń bá mutí tọba gbà pomi ló ń mu lọ́dọ̀ sufi kí ló mu yẹn ṣe é mọ̀ kó débẹ̀ àbí lọ́dọ̀ sufi mo tún lọ́mọ ìyá mi Abdul Basit tó pè mí látọ̀fà níjẹta tó sọ pé tọrọ jẹjà máa bílálà tẹ́lẹ̀ wàláhìláàdín tọ́ ibi náà eh, ṣé poli ilẹ̀ yìí ló wà ló ti ìmọ̀ wásálù kọ́ mi lọ́wọ́ bá ti fi ṣe kò ń gẹ súnà tó ọ wá ló ń gbọ́rọ̀ mi kan ó ní à ó láwọn bídíò ìyàtọ̀ wọ́n láwọn sí àwọn ọmọ mutí báyìí pé eléyè sọ tí omi ni o táwọn náà sì gbà pómi ni wọ́n láì mọ iye gbà ó ló ń fọ lọ́wọ́ bá búra làwọn ọmọ kírun jà máa báyìí ṣé wò ní báwọn kírun wọ́n kàn fẹ̀yìntì lára mọ́ṣáláṣí tí wọ́n gbé mátrasì fún wọn wọ́n ti sùn lọ wọ́n pa àwọn bàbá ti lọ wọ́n kàbí wọ́n ti wà ní. gbogbo nǹkan tí wọ́n bá ṣe làwọn èèyàn mọ̀ bá wọn tú sí ẹ̀sìn kódà bí wọn ò tú wọ́n gbà pẹ́sìn ni àbí níjọ́ tẹ̀yìn ẹsẹ̀ ìgbéyàwó tuntun wọ́n fọmọ gé kéke ta ọlọ́rẹ̀ wo didi séwu àbá àgbàlagbà ọmọ gé tí àrọ̀bà tí èsè tòrísì wọ́n fi ta ọlọ́rẹ̀ wọ́n á ìyí wọ́n bá bàbá lọ lépètọ̀ báwo ni oúnjẹ táwọn èèyàn jẹ bàbá bá gbájó lọ́jà Baba wọ níká lójú ọjà ni bàbá ń dó tí ń làágùn ṣéwù ó ní bẹ́ẹ̀ ni inú àwọn kan ń bàjẹ́ mo á ní kí n bá wọn kó bànújẹ́ wọn lẹ̀ kémi ọmọ fi dunnú ẹni ọ ya wèrè lọ́dọ̀ súfí ó di wòlíì ni o ọ̀kan náà jasọ́ lẹ̀ yìí tó ekú ni ń jẹ aṣọ báyìí ni tó fi kú wọ́n ní wòlíì ni kódà wọn lọ bí sàárè rẹ̀ lọ tọrọ nǹkan ọlọ́run ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب àwọn ọ̀rọ̀ lórí àlìjẹ́nà ni àwọn ahadis ni èyí tá a fẹ́ gbéyẹ̀wò lónìí ṣùgbọ́n jọ òun ti ṣe kí ni ó ti lọ nítorí àwọn kan tá fẹ́ rán díẹ̀ lórí ọ̀rọ̀ àwọn jama yìí èyí àwọn jama tu tabligh alákọ̀ọ́kọ́ nípa ọ̀rọ̀ wọn mo nífẹ̀ẹ́ sí àti mo lo àyà kan pé ọlọ́run sọ ní kuraani pé liyahlika man halaka an bayyinat wa yahya man hayya an bayyina ọlọ́run ọba ní ẹjẹ́ ni tí ọba parun ẹjẹ́ ọ parun lẹ́yìn ìgbà tẹ́ bá ṣàlàyé fún tán ẹ fòdodo mọ́ ọkọ́ lọ para rẹ̀ run ọlọ́run ní ẹjẹ́ ni tí ó mọ̀nà ó mọ̀nà kọjá pé látara òdodo tẹ́ sọ làwọn ọlọ́run ti ṣàánú rẹ̀ sẹ́mọ̀ pé àyà yẹn àyà ọ̀ràn ni tó túmọ̀ sí pé ẹ má dákẹ́ ẹ̀yin ẹ má ṣe kíni ẹ má ṣàlàyé ààrẹ ni tí ọlọ́run bá fẹ́ ṣe kíni tó fẹ́ kọ́ mọ̀nà láti fi àlàyé yín tó bá sì jòdòdò lẹ tẹ́nìkan bá lọ lárí ara ẹ̀ má pàtà no problem ṣé bí òní lè sọ pé òun ọ̀rẹ́ ni sọ fún òun bákan náà lọ́lọ́run ọba wa sọ pé ẹ má torí pé ẹ kórìíra àwọn ọjọ́ kan kẹwàá jálà ìṣedéédé nípa wọn ohun tí wọ́n bá bí nípa àwọn ọjọ́ kan tẹ́ bá mọ̀ ní kẹ́ èyí tẹ̀ bá mọ̀ nǹkan ẹgbẹ́nu lọ́wọ́ Islam ọgbà aláyè ká mọ parọ́ mọ́yàn torí tọ́ bá parọ́ mọ́yàn kó tẹ̀rẹ̀ tó di pọ́sẹ̀ wí fún wa àfẹ́ ìbẹ̀rù Ọlọ́run o à ń gbìyànjú náà délé àfẹ́ mọ sọ nǹkan tó aṣẹ́jọ́ gbogbo ọ̀rọ̀ the same thing táwọn èèyàn náà mọ sọ fún àwọn èèyàn dọ́lọ́ ṣe ni pé irọ́ ni wọ́n ń pamọ́ wà irọ́ ni wọ́n ń pamọ́ wà ẹ dákun torí tọ́lọ́run ṣé àwọn aṣáájú wa lórí ẹ̀sìn Islam nípa ìmọ̀ ní Saudi tá a bá yé èèyàn bú àwọn náà bá tún yọ lórí ibú ní Saudi àbí bẹ́ẹ̀ ni wọ́n wí èmi náà mọ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n wí pọ̀kan náà jọ ní papọ̀ àtàwọn ọ̀gá yín Saudi ṣé ọlọ́run wá jọba tí ọ̀dà débi tó wá jẹ́ pé àwọn alábòsí ní òkó sídìí ẹ̀sìn rẹ̀ àwọn náà jẹ́ kí wọ́n mọ darí ẹ̀sìn gbogbo àwọn àfà ńlá tó wà ní Saudi yẹn wọn á sùn wọn kọrí ibìkan náà wọ́n á ń dètè lẹ́yìn lórí ẹ̀yìn tàbí lígẹ̀ ẹ̀dẹ̀ ronú pígbà míì náà tó rí páwọn èèyàn wọn ẹnu ń kùn kí wọn náà jókòó pẹ dúó tí èsì pé nǹkan ń mí náà yé ya yìí kan sí mi kọ́ sí mi ẹlẹ́sẹ̀ wọ́n kan àfà kan òun ṣe dèfà fún gbogbo àwọn ẹlẹ́gbẹ́ ìwọ́n ń sọ̀rọ̀ sí àwọn àfà onísùnà láti bí dèfà àti ń ṣe yẹn màá tiẹ̀ kọ́kọ́ mú ọ̀rọ̀ mi láti ibẹ̀ yẹn wọ́n porúkọ àfà yẹn ní Abdulwasi sẹ́wọ̀n kọ́rọ̀ tí wọ́n bá bọ́ sórí social media tó bá sọ tó kọ̀ rẹ́ sí yẹn bẹ̀ tí kò lọ́rọ̀ mọ́jà gbọ́ àbí ó fẹ́ káwọn èèyàn gbọ́ náà ló fi sọ níbẹ̀ yẹn ó wá ní wípé òun ò ríro àwọn sálàfí ibú ìrí o ó ní wọ́n ní ṣèkà ádámọ̀dá ó ní wọ́n bú àwọn èèyàn bá àwọn èèyàn wọ́n bú ṣèkà maldin ó ní wọ́n yẹ̀yẹ́ àwọn èèyàn yẹ́ àwọn èèyàn wọ́n làǹsá òdínà ọ̀dá ó ní wọ́n ta sáwọn nẹ́sífà ó ní wọ́n ní kọ̀ rí bòsùn kí làwọn ẹlẹ́gbẹ́ ẹ̀sìn rà ń gbà yín ọ̀rọ̀ tí ò ní jù bẹ́ẹ̀ nìlọ kí n tó mọ lọ́bi tí ń lọ èsì mi tó clear fẹ́ni yìí ni pé wàláì ọ̀rọ̀ tó sọ yìí ló ṣàlàyé pé ibi tó dúró sí ọ̀dà kí ló fà ọ̀ ń bẹ́ ń lu òsùn lọ ìgbà tí wọ́n ń bú àbí ìwúrẹ́ra tí èsì ẹgbẹ́ bàbá ádámà ọ̀ ń bẹ́ ń lu òsùn lọ ìgbà tí wọ́n ń bú máa wíyà tí kì í ṣẹgbẹ́ bàbá kàmálì ọ jáde ọ̀sọ̀rọ̀ ń gbà yẹn o torí o dìfẹ́ǹdì ẹ̀sìn ẹni tí máa ń dìfẹ́ǹdì ẹ̀sìn yọ mọ̀ pé tí wọ́n bá ti sáwọn sàábé lọ́gbẹ́ Islam ti yanjú àwọn ọ̀sọ́ pé àwọn tó bú bàbá Kàmálì ṣe é da ọ̀tá abára ẹni tó bú bàbá Kàmálì kò ṣe é da kò tiẹ̀ bọ́ sí rárá nínú ìlànà ẹ̀sìn pàápàá jùlọ ẹni tó ti bú ẹni tó ti kú ànábì ni ẹ má sọ àìdá nípa wọn mọ́ tó ń ti pé adẹ̀tún ró nípa dáadáa tí wọ́n ṣe directly or indirectly o lè má jọmọ kéwù bàbá kàmálì ṣùgbọ́n tó bá fi kéwù tọ́ láàfà tó tó méjì mẹ́ta bẹ́ẹ̀ ló pa àfà kan náà ni wọ́n ń kọ́yìn àbí tó fi jẹ́ àfà láyé ìgbà tí wọ́n ka àwọn àfà tọ́kọ̀ mímú eh, Bukhari ní kéwù wọ́n lé 4000 àfà tó gba kéwù lọ́dọ̀ wọn bọ́ bá ṣe láàfà tó nímọ̀ rí ó ṣe ga tó mo rò pé bọ́yá o lè má jọmọ kí o bàbá kàmáli o lè má jọmọ kí o bàbá ádámà wọ́n wí ọ̀dẹ́ ọ̀dà ọjọmọ kí wọn náà ni toró ṣeéṣe kíkan náà ọmọ kí wọn kọtíà kó fi ṣàǹfààní ara àmọ́ wọn náà lọ ṣàǹfààní bẹ̀yẹ kò ìsọmọ èèyàn ọ̀hún àfikọ́jẹ́ ẹni mọ́kàndínníwá kò sí ẹni tó pé ọlọ́run ojú ọ̀nà àwọn sálàfù ló dájú ẹ rí i pé irú àwọn ọ̀rọ̀ báyìí ṣẹlẹ̀ nígbàtí Sheikh Nasruddin Al-Albani muhaddisul asir rahimahullahu ta'ala èmi kí n máa sọ bẹ́ẹ̀ o àgbáyé lọ sọ bẹ́ẹ̀ pé àwọn tó mọ àdìsí lásìkò wà yìí nì tí wọ́n bá ní ásírì hundred years ni o àìlá kọjá wọ́n béèrè lọ sheikh nasun al-albani rahimahullahu ta'ala nípa àwọn àfa ńlá méjì tí wọ́n ti kọjá lọ alákọ̀ọ́kọ́ ni alimami hafiz hajar al-asqalani ẹlẹ́ẹ̀kejì ni àfa àwọn àgbà dáadáa yẹn Yahya bun Sharaf an-Nawawi Imam Nawawi ipe kí ni baba Albani sọ ń pa wọn baba Albani ni ẹ́ mo mọ̀ káwọn ìyá tó bí àwọn méjèèjì kú oríire o torí pé ìyá kan ò lè bírò àwọn ọmọ bẹ́ẹ̀ mọ́ lẹ́yìn náà wàá sọ fún baba Albani pé ah, ṣé pé ìmọ̀nú Albani ẹ́ àtẹ̀bá ríru wọn lẹ́yìn ìgbà wọn ti lẹ jámọ̀ abẹ́fẹ́ mọ́ fi àwa ìwé wọn bí. oorun àti kú ọ̀jọ́ra wọn wọ́n ní bet alimami hafiz sajara al-Asqalani tó ṣe fatihul bari ṣẹ́rù bukhari nìyẹn ìnáwáwí ló ṣe ṣẹ́rù muslim àbí àwọn méjèèjì ara ṣiṣẹ́ nínú iṣẹ́ wọn bàbá ní bẹ́ẹ̀ ni bó ṣe ẹkọ́ nìyẹn torí kò sí isma fún wọn garanti pé wọn ò lè ṣàṣìṣe òsì fún wọn ẹni tí ò lè ṣàṣìṣe ànábì nìkan ni tí wọn bá wá ṣàṣìṣe bàbá ní tí wọn bá ṣàṣìṣe ànábì ọlọ́run di méjì nìyẹn ànábì èsì gbọ́dọ̀ di méjì mo rò pa gbọ́dọ̀ mi kọ́ wá jẹ́ pé tí wọn bá jókòó ọ̀rọ̀ bàbá dáná ni ọmọ sọ pé bàbá yẹn ọ̀dà kò wúlò à ẹ má gbàgbé pé ní òwe yorùbá àwọn yorùbá ní ọmọdé tó bẹ̀rẹ̀ tí ń wò di àgbà ọmọlẹ́yìn ó ṣe yóò ṣe bẹ́ẹ̀ fún bọ́tẹ̀ jẹ́ pé islam ọ̀ràn wà nírú rẹ̀ ẹni tó bá lágbọ́ yẹ̀sìn kò ní í ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ohun tá a gbà ni pé wọn ò pé báwa náà ò pé mo rò pé pa á mọ èèyàn máa sá wọn lọ́gbẹ́ àbí personality wọn ó súnmọ́ kí n fàlẹ̀ kí a mọ̀ rẹ̀ ta káàdì àwọ̀ kìí ṣe pa kan sẹ́ni máa tọ́ bá jẹ́ pé àwọn kan sọ bẹ́ẹ̀ bí wọ́n tó ń sọ̀rọ̀ sí wí àwọ̀ sínú ẹni ẹni tó kan sẹ́ni mọ́ lápá ìwà ìlẹ́kọ̀ọ́ ni mo bá yàn débẹ̀ ní ọjọ́ yomul ithnayin ọjọ́ monday alẹ́ monday la máa ń ka tírà Sharh Sunnah ní Ṣàngó a tún kà ń bẹ̀ láìpẹ́ yìí pé gbogbo ẹni tó bá rí tí kì í ṣàdúrà fáwọn olórí àbọ̀ tako ká ṣàdúrà fún olórí president governor ni wọ́n ń wí o kí ni wọ́n pẹ́ nìyẹn wọ́n ní kì í ṣe àlè sunna oníbídíà ni gbogbo tó bá rí kọ́ mọ̀ ní mímọ́ torí nu mánájà àwọn àlè sunna ni kọ́ mọ̀ ṣàdúrà fún aṣáájú kó sì mọ̀ ṣe nàṣíhà fún wọn tán bá ráyè dọ́dọ̀ wọn tí wọn bá ti ráyè dọ́dọ̀ wọn wọn ò ní fohùn ránṣẹ́ lórí afẹ́fẹ́ o kò bá mánájà alìsúnà alìsúnà yìí bóyá ọ̀rọ̀ alìsúnà ni kò mọ yanjú ọ̀rọ̀ ẹ̀sìn kò wá síbẹ̀ nìkan ti lè kọ́ ga tó nú mímọ̀ tó bá fi gbé ọ̀rọ̀ ẹ̀sìn gbági alìsúnà ní wojú rẹ̀ tó ń fi sọ pé èyí tí àwọn ṣe wá sí yìí kí ló ṣẹlẹ̀ ńbẹ̀ kò pé àwọn òkè ah ah ẹ́ àwọn bàbá ga kọjá ká pé wọ́n ṣàṣìṣe wọn ò ga kọjá rẹ̀ tí wọ́n bá ṣàṣìṣe nípa ẹ̀sìn ṣùgbọ́n kò sí ìtọ́kàn àwa pẹ̀lú ṣàṣìyà wọn personality wọn kò sí ìtọ́kàn àwa pẹ̀lú personality wọn alùsùnà yìí kò sí ìtọ́kàn pẹ̀lú personality rẹ̀ wọ́n béèrè béèrè kan náà láìpẹ́ yìí pé tá a bá rí àfa kan tọ́jà àfa sunna àwa rí kan nínú ìran àbàjẹ́ lọ́wọ́ rẹ̀ sótó ká lé àwọn èèyàn kó kan mọ́ lọ gbọ́ wá mọ́ àbí òtò mo lẹ́mi ọ̀rọ̀ olúmọ̀ọ́hún láyé tó sọ orú rẹ̀ pé yẹn kúrò àyàfi tó bá jẹ́ pé ìbàjẹ́ tí ń yẹn ń se wáàsí rẹ̀ pọ́tọ́ àwọn ni kò se wáàsí rẹ̀ wọn láwọn kan dẹ̀ pé kí wọ́n láwọn yẹn kó ń ẹ lọ wo kì í ṣe làwọn ní dìfẹ́ǹdì ó ṣe pé wọ́n fẹ́ gba èrò ẹnìyẹn sọ́dọ̀ ara wọn tàbí tí wọn bá lè gbà pé bàbá lè pàfẹ́ tí wọ́n bá kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ yóò yọ àní dalúrú papọ̀ mọ́ sápà eléyẹn jẹ́ ti tẹni tó sọ̀rọ̀ ṣùgbọ́n tá a fẹ́ múnú ọ̀rọ̀ yìí ni pé ẹ wá múra kankankan ni wọ́n bú nẹ́sífà wọ́n bú ansarudin ẹ̀ bá jẹ́ àmọ́ bí wọ́n ti bú wọn tán bá lérí ẹ̀yin nẹ́sífà ò pé o èébú nìyẹn àbẹ́ èbúkọ yẹn ẹ gbádùn o èébú nìyẹn àbẹ́ èbúkọ yẹn ni ṣùgbọ́n ohun tẹ̀ ń ṣe yìí kù díẹ̀ káàtó ṣé èébú nìyẹn bá ń kọ́ bàjẹ́ èwo níbẹ̀ ìbàjẹ́ nìyẹn kó tó di pé a máa lọ torí pé sẹ́rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ ojú ọ̀nà yìí ojú ọ̀nà súnà léwu gan àìdí àkọlé yẹn máa ń fi rìn ó nílànà kí yẹn máa ń rìn pẹ̀lú rẹ̀ ẹnìkan náà tó comment lórí ọ̀rọ̀ tí mo sọ ń jẹjọ nípa èsì fún tablig sóye ó ní ustaz I do like your lecture but but kí ni. ọ wá ní òní ni mo bẹ̀rẹ̀ sí kórìíra yín torí pé mi mọ̀ pé yín náà ẹ̀ lé èpo lójú kí lọ́kàn yín àtàwọn tẹ̀ ń sọ̀rọ̀ pa wọn ẹ mọ̀ sí wá sí ti ń lọ àtà fẹ́ràn yín fẹ́ràn yín o lérò pé mi ṣe wá sí orí kẹlẹ̀ fẹ́ràn ni àyíká mi kọlu yẹn nìyẹn àwọn àfáà tí wá ti kọ́ wa lẹ́kọ̀ọ́ wọ́n ní gbogbo ẹni tó bá ti ti ń ṣe wá sí ọ̀kan nu mẹ́rin ní ọ̀jẹ̀ kò lè ṣẹlẹ̀ karùn-ún ìsídàkọ́jẹ́ni ti ń ṣe wá sí i láti fi gẹ́ẹ̀nì popularity fúnra ara rẹ̀ irú wọn náà mọ́ ń compromise òdodo ni ohun tó bá ti rí pẹ́ láìkì kò ní sọ̀rọ̀ débẹ̀ torí kò fẹ́ kí ẹ mọ́ fẹ́ràn òun ẹ gẹ́ẹ̀tì mi tó ẹ rí pọ́rọ̀ wọn ní dọ́gba tàbílígì olè dé mọ́sálásí kó pé à ẹ fèsì kíbla dáadáa ṣòkòtò má mú kanlẹ̀ wọn wí rí torí wọ́n fẹ́ kẹ́ ẹ fẹ́ràn àwọn wọ́n ń pèpè sí ọ̀daràn wọn ni ẹ wá lólùpèpè fúnjọba ń tiẹ̀ àwa ti yẹ wa ẹ lọ gba PVC kò sí jáde kan lásìkò yìí tó PVC lọ abẹ́ tí wọ́n wí lórí nẹ́ẹ̀tì ẹ tún mọ̀ pé a àwọn àríjẹ́nu mọ̀dàrú yìí nì gbogbo ohun tó bá wù yẹn wí ohun táwa rí ẹ rí ẹ̀yin ìyẹn lọ gba PVC oúnjẹ òṣèlú lẹ̀ ń jẹ ẹ gbọ́dọ̀ mọ́ sọ bẹ́ẹ̀ náà inú àwọn ọ̀rọ̀ tẹ́ ti sọ rí tí ń bẹ lórí náà ti dòní tẹ bá nírọ̀ ní tálọ̀ hùwà fún yín òun ni pé àwa lọ kéwu ni ṣùgbọ́n bí kéwu wá lálùbáríkà dé tẹ bá kàwé tán ebá àná lẹ́wà ń kó àwọn òwe yín wá fún tàǹbà yín wáṣẹ́ láwọn ọ́fíìsìs ǹjẹ́ ò níbi tẹ́tí kàn olóṣèlú tàn fi ń bá wọn wáṣẹ́ àwọn olùpèpè kẹta àwọn olùpèpè fáwọn èèyàn olùpèpè fáwọn èèyàn sóye ohun táwọn èèyàn fẹ́ ni wọ́n ń ṣe kìí ṣe ohun tọ́lọ́run fẹ́ ohun táwọn èèyàn fẹ́ iná ni wọ́n ń ṣe olùpèpè kẹrin ni àwọn olùpèpè fọlọ́n ẹ ẹ ráhùn tí ń pèpè tó ń ṣe dáwà lọ sọ́dọ̀ ọlọ́run ọba kò sí èyí tó kàn án pẹ̀lú pé ǹjọ́rọ̀ tí mo fẹ́ sọ yìí sí òní bálágbájá wí ǹjọ́rọ̀ tí mo fẹ́ sọ yìí nísìnyí sáwọn èèyàn ní sí gbọ́ wa gbogbo ọ̀nà tọ́lọ́run bó fi tọ́ ń sọ́nà tóun fi gbé kalẹ̀ ka anyị lè gbọ́yé ni ṣùgbọ́n pé kò ní sọ yọ̀sọ̀ yọ̀sọ̀ ojú ọ̀nà súnà nínú àwọn tíra tí wọ́n máa ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ tó bá ojú ọ̀nà súnà ọ̀kan nù rẹ̀ lélẹ̀ ṣẹ́rù súnà ti Imam Barbahari ní kọ́ídà one hundred and twenty six nínú tíra yìí wọ́n sọ ń bẹ̀ pé kọ́lá mu'allif bàbá sọ báyìí pé ìlà man kìfàtí saifahu aw asọ́ọ̀ wọ́n lè rí ká máa júwe dáadáa ká máa kọ̀wà bàjẹ́ ọ̀ràn yẹn ni ó ṣùgbọ́n ohun táwọn èèyàn kan ọ̀fẹ́ nìyẹn tí wọ́n fi la àlé èpo lójú a ní ẹ mọ́kọ̀ bàjẹ́ fi kálukú lẹ̀ tòun ti bàjẹ́ rẹ̀ tó bá jẹ́ bàjẹ́ tí ń bẹ lára rẹ̀ kí ló kàn ní ṣùgbọ́n tó bá jẹ́ ìbàjẹ́ tó dá sínú ẹ̀sìn ṣé kí wá dákẹ́ ni ìbọ̀dọ̀ dákẹ́ náà ìkánà àmọ̀ ìyá wa òun sọ jáde pé òun gbà níṣẹ́ ni nílùú àwọn kìí sọ̀rọ̀ ṣètì gan gbogbo àwọn mọ́sálásí táwọn ti lò jáde mẹ́rin táwọn ti fọ́sùn ọra fàdọ́ ìlàmàlì òun rí pé ó kéré tán bíi mẹ́ẹ̀ẹ́dógún òun lọ jí kó létí àbúyì tọ́ra wà la fọwọ́ la dakinní irú abọ́dọ̀ tún ṣe sóye bọ́fẹ́ jẹ́ wàláhì àwọn ọmọ ìyanu súnà sọ̀rọ̀ fún dúkìá rẹ̀ kọ́ àbí sóhun lónìí dúkìá àwọn èèyàn ni ó ṣiṣẹ́ ṣe ó ní ọjà lè níyẹn náà ó sì lọ jí ìlà máa ní wọn the next one tó ṣe ni pé kó wọ́n pé àwọn tí kéwù wọn débẹ̀ kí wọ́n gbé wá sí lọ́bẹ̀ kí wọ́n dẹ̀ yọ àwọn àlébù nu tí àyẹn náà wo bí ẹ wo bí kéèyàn abẹ́lé ikú báyìí ọ̀rọ̀ yẹn léwu ẹ̀kúnlẹ̀ ẹ̀kúnlẹ̀ ẹ̀kúnlẹ̀ ká máa júwe dáadáa ká máa kọ àìda iṣẹ́ ẹ̀sìn ni o tí wọ́n bá ní ká sọ ọmọ ẹ̀yà inú àwọn àyà ìsọmọ ẹ̀yà lọ sọ pé ọmọ ẹ̀yà wa á máa júwe dáadáa o á máa kọ àìda sẹ́mọ̀ bẹ́ẹ̀ àyà ọlọ́lọ́run ti bá a sọ eléyìí ó dájú pé kùránì mẹ́lọ rẹ̀ lọ́wọ́ sóràtù Tawbah àyà 71 ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ní wal-mu'minuna wal-mu'minatu ba'duhum awliya'u ba'd ya'muruna bil-ma'rufi wa yanhawna 'anil munkar ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم ọba tọ́lá rẹ̀ ga sọ pé olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àti olùgbàgbọ́ òdodo lóbìnrin apá kan wọn jẹ́ aoliyahu bad ọ̀rẹ́ fún apá kejì nítorí pé kí ni ya'muruna bil ma'ruf wọ́n máa júwe dáadáa fúnra wọn wa yanhauna anil munkar wọ́n dẹ̀ mọ kọ ìbàjẹ́ àtà ìdá fúnra wọn kẹ́nìkan wá sọ pé àwọn ò rírù sọmọ yàtà mùsùlùmí rí bí e bá dìde yóò pé bí ọ̀dá tí bí bá dìde tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe ẹ̀sìn ọ̀fẹ́ yẹn torí pàdé ìsìnwá tánàbí sọ pé wàyíza tásà bàtà ummati sàkọ tàtìmí ní àìníla anábì ní táwọn ọmọlẹ́yìn mi bá ń búra wọ́n dẹni tí wọ́n yẹpẹrẹ lọ́dọ̀ ọlọ́run tó ẹni tí yí wọn tọ́lọ́wọ́n bá tó ti wo sóyé no ṣùgbọ́n ká kọ́ bàjẹ́ fún rẹ ni mo rò pa ń gbọ́rọ̀ ẹ̀ yìí ká sọ pé léyìí ọ̀dà ànábì ò mú ìwà kì í sáré ẹ̀sìn wọn yìí pè yẹn léèbù ikọ̀ ẹ̀dá fúnra rẹ ni ni tẹ́yìn bá ní tíra ilé tó bá délé lọ́ka ó rí iye sọ́fà àti bàbá fi ṣàlàyé nípa ká mọ kọ àìdá sẹ́rí sọ́fà márùn-ún àti àìlágbọ́yé táwọn èèyàn ní nípa rẹ̀ pé tó bá ti bẹ̀rẹ̀ sí kọ àìda àwọn èèyàn sọ pé ó ti ń tako ìjọmọ̀ ìyá Islam bàbá sọ mí pé kódà wọn ni wàlẹ́ ìsàkámà yakulu alu nifak wa alu shar ọ̀rọ̀ orí gẹ́gẹ́ bí àwọn mùnáfìkì àtàwọn aláburú náà sì ṣe sọ pé innal amru bil maruf pé ká mọ júwe dáadáa wà náà yìí anil munkar ká mọ kọ àìda tadakhulu fi umuri nas sóyé wípé ìmọ̀ wọnú alámọ̀rí àwọn èèyàn ní kí ẹ̀mọ̀ kojúbọ ohun tó ẹ̀ kí ẹ̀ kojúbọ̀ ní kí lọ́kàn jẹ́ kálùkọ́ sẹ̀sìn ẹ̀bó ti wù sẹ́gbọ́ ohun tó àwọn tó bá rò bẹ́ẹ̀ kama yakulunahu li anna fi suhfi wa wa alil batil sẹ́gbọ́ àwọn tó wọn náà máa ń sọ bẹ́ẹ̀ àwọn sufi ni wọ́n máa ń sọ bẹ́ẹ̀ àtàwọn tó yàtọ̀ sí wọn wọ́n ní rọ̀rọ̀ yìí báyìí kọ́ ìwà mùnáfìkì ni sóye ọ̀rọ̀ bu ni ká sọ pé ká má kọ àìdá fáwọn èèyàn ọ̀rọ̀ bu ni mánájà alìsúnà ni o kọ́ má lérò pé bọ́yá a ti ń kọjá àyè wa pé ẹ sọ̀rọ̀ ń pa ẹ̀ ń jẹjọ ẹ tún fẹ́ sọ lónìí á sọ ò torí tọrọ ọba yanjú lẹ́ẹ̀mẹjọ èèyàn máa sọ tí èèyàn ni o nínú kan tí mo fẹ́ ká gbéyàwó lónìí òun ni pé nǹkan alákọ̀ọ́kọ́ táwọn jama ahli sunna tí wọ́n ń sọ nípa àwọn jamaatu tablig òun ni pé àkídà àwọn ọ̀gbádùn tákìdé èèyàn bá sì ti gbádùn ọ̀rọ̀ èèyàn léwu kódà àwọn ò ní àkídà kan pàtó tí wọ́n ń re àwọn èèyàn sí ẹ lọ ka tíra al Balig ti bàbá tòwe jèrè àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra táwọn èèyàn kọ nípa wọn gbogbo àwọn olùmọ̀nà ọmọ lọ sórí ọ̀rọ̀ yìí èpè ni wọ́n ń ṣẹ́ fún àwọn tó bá sọ bẹ́ẹ̀ àkídàwó làwọn ò ní ẹnìkan nu wọn tí àwọn ni wọ́n ń pè ń bẹ́ẹ̀ o wọ́n ní dókítọ̀ ni bọ́tẹ̀ jẹ́ pé àwọn èèyàn kúérì jíjẹ́ dókítọ̀ rẹ̀ pé kò gba dókítọ́rà ẹnìkan nínú wọn òun lọ sọ̀rọ̀ yìí tóun náà sọ pé wọn ò lákìdá kan pàtó tẹ bá dákọ tí wọn bá ti gbóhùn rẹ̀ torí ẹ̀rí pé nu táfà súnà gbọ́dọ̀ sọ́ra fún ni kọ́ ọmọ dákọ̀ àyàfi lórí ọ̀rọ̀ tó bá ṣe kíni tó bá hàn dáadáa gẹ́gẹ́ bí sọ pé ah, gẹ́gẹ́ bí èyí sọ pé láàárọ̀ yìí èyí tí wọ́n sẹ́ndì mi ó kọ́ nìyẹn bẹ́ẹ̀ kò sọ ní kọ̀rọ̀ mo fẹ́ gbé ó ní ọwọ́ tí àwọn tí wà lórí mọ́nàdí ìbùn fi mí àsìn ọwọ́ tí wọ́n fi ń gbélé gbogbo ẹni tí wọ́n ti lè sí lórí àkédà wọn tí wọ́n ní sí lómi ní react òun lómi ní react àkọ́yé tó mi ìsàlẹ̀ lórí mọ́dásà màlìkí àjò ni gẹ́gẹ́ bí mo ìsàlẹ̀ fáwọn náà jò ni nísìnyí àlè kò lè sí àlè sí lójú mọ́jọ́ kankan mọ́sálàmásì níbi tá padà wá rẹ́ tẹ̀bílì jù wá ni wọ́n wá bèrè wọn á kóra wọn á bèrè àwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ mi náà àwọn tó rú wọn lójú nígbè nìsín àkídà àwọn tẹ̀blígì tẹ̀ níṣẹ́ ọkàn kọ̀ǹfìsì àwọn ẹ̀sìn pé ṣé orí àkídà ṣe ayé lọ́nà àwọn àtìkè náà padà sí ìjọba ní nàìjíríà mo ní sẹ́yìn gbọ́ kí àwọn aṣáájú sọ̀rọ̀ pa àkídà ìdáìgbà tẹ̀tì lábẹ́ ìbẹ̀sì lọ́jà yìí ọ̀làwọ̀n ọ̀pọ̀ nípa táwọn ń pẹ́ pátá àwọn jáde àdìtá ń sìn táwọn ń gbé kẹ́mísọ̀rọ̀ tó ń sìn àwọn pẹ́ẹ́pẹ́ẹ́ tẹ̀blígì tí wọ́n á ní sọ̀rọ̀ tí wọ́n ń dúró yà ṣáà nìkan tó mọ́ra wọn mo ní tẹ̀blígì ò ní àkídà mo sì lè jí mo sì ní mọ́nà àti ìyá kan mo ò ní mọ́nà àti nínú tó fi mú gbà o. àwọn ìṣòro mọ́tàfi kì í àwọn ìṣòro mọ́tàfi àkídà àkídà tó bá rí ọmọ tẹ̀lé síbẹ̀ ní sí bọ́lá ní wàtọ́lọ́ sàtìjà àwa lásẹ̀sẹ̀ dá hálkọ́ lẹ̀ láàfin gbin àkídà tó dasẹ́ ní àwọn èèyàn àti mọ́tàfi kì í àtọ́ dasẹ́ ní àwọn èèyàn ẹ̀sì ẹ̀ta wa ta já fa ni torí ẹ̀ ni wọ́n ti rán wa lọ lé kíw àwọn ẹ̀ sì rán wa lọ lé kíw bóyá ẹ̀ lọ kíw wa tó ẹni sì mọ́tàfi tẹ̀lé káwọn èèyàn máa tẹ̀lé tó jẹ́ mọ́tàfi oríjìnà gẹ́gẹ́ tẹ̀lé mọ́tàfi mọ́mọ́ ẹ̀ nìkan àwa lásẹ̀sẹ̀ sì gbìyànjú lórí bó o láti ìmplimẹ́ǹtì ẹ̀ lórí àwọn èèyàn àwa aláṣẹ sí lórí àkéde àwọn èèyàn ló ṣe dá. ẹni yìí àbí dókítà kan ni wọ́n kọ síbi ó kọ yìí wọ́n máa ń pè ní dókítà láàrin wọn torí Pakistan ló ti parí wọn yìí ṣe doctoral àwọn yìí ṣe magisteri lọ́hùn bẹ́ẹ̀ maulana làwọn máa ń gbà ń bẹ̀ iná lọ́gbà àwọn wá wò pé ó yẹ káwọn lè mọ̀ pé ń dókítà wọn ń pè ń dókítà ah ibi tí máa ń sọ̀rọ̀ wọ́n gbà pa àwọn afá àwọn ni òun lọ́wọ́ ní òun àtẹnìkan ní Misra àwọn jọ ń sọ̀rọ̀ tẹnìyàn náà jẹ́ Jama'atu ọlọ́rọ̀ àwọn wa lọ síbi pé ẹnìyàn béèrè lọ́wọ́ òun pé àkídà ogun gan tiẹ̀ ni àkídà àwọn táwọn jẹ́ Jama'atu Tabligh ó náà wá dá lóhùn pé láti jóun ti ń lọ jáde ǹjọ́ gbọ́ káwọn sọ̀rọ̀ àkídà rẹ̀ mo rò pé rẹ̀ lóhùn alákídà kankan àwa táwọn agbìn àkídà tó da sí ẹ̀mí àwọn jama tablighi ṣe ìgbà táwọn yẹn nu wọn lákídà sẹ́wọ̀n pẹ́ lérò pé wọ́n ń bú wọn ní àbí torí pé kò sí ìtọ́ka wọn pẹ̀lú àkídà wọ́n gbà pé àkídà mọ́ tú yẹn ká ni ohun táwọn sì wà áfítà ni kíjọ wọn mọ pọ̀ mo rò péye nǹkan méjì ni wọ́n mọ́ ń sọ́ra fún wọn yìí sọ̀rọ̀ bá àkídà bẹ́ẹ̀ lọ̀rọ̀ mazhab ẹ̀rì pọ́ sọ̀rọ̀ yẹn náà torí àwọn mazhab wọ́n rí pé ó pín àwọn èèyàn àwọn tó jẹ́ màlìkí àwọn tó jẹ́ ṣàfi àti ànábílà gbogbo ayé làwọn ń lọ wọ́n fẹ́ kó èèyàn jọ tábàtì á ní màlìkí lèmi ẹ ṣàfi lèmi àwọn pé yóò tu ìjọka wọn ò ya sọ̀rọ̀ bá that is why àtọ́ pé tẹ́ bá ti fẹ́ tìtì fíkì ń jáde ká àwọn aṣáájú ọ̀nà wa lélẹ̀ yẹn ló fi jẹ́ pọ́ gbọ́ọ̀rọ̀ wọn mọ̀ nípa ohun tá à ń pè ń fíkì wọn ń kọ́ ẹ dákun ẹ ẹ̀kọ́ àkìdá ẹ ẹ̀kọ́ fíkì ẹ dákun sẹ́sìn sẹ́kù ẹ̀sùn wọlé wọn ń kọ́ tó bá nírọ̀ mọ́pa dọ́tọ̀ o ya lẹ̀mí àti ẹ̀pàkọ̀ pé àti dọ́tọ̀ ẹ̀yin àtèmi náà o kí ni wá òpòrọ inú mi ọkàn dùn dáadáa ni náà ẹlẹ́ẹ̀kejì ni pé <laughs> eh, ah, ọlọ́run wa o. èpè lẹ́nu ọ̀kan nú àwọn ìmáàmù wọn sẹ́mọ̀ pààyàn máa ń sọ pé ah, àwọn jama tabligh wọ́n mà tú ọ̀